الحمد لله والصلاة والسلام على الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آمين last week. a sọ̀rọ̀ ń pa àbúwá ìlú àbúwá ìlú ṣàkékù mọ̀sálẹ́mù nínú àwọn mọ̀kàdùrọ̀mù tó jọ máa kẹ́ ibùn Mas'ud a dẹ̀ ní káwádìí ń parí ká rántí àwa ti gbàgbé sọ a máa padà síbẹ̀ ẹjẹ́ akáka síra ìkáfíkà kíní ìtàǹdì ìyẹn káwá fi yẹn parí káwọn nǹkan tí ẹ̀sùn ṣe lórí. Ah, tẹ́bá wo tẹ̀sílùmùsáà hadith ti Dr. Mahmoud Farhan rahimahullah mabahul mọ̀kọ́tẹ́ àti débi tí wọ́n ti fẹ́ mú ẹ̀gbáǹpù mọ̀kọ́tẹ́ wa ló a ti fún aláwọn ẹ̀gbáǹpù mọ̀kọ́tẹ́ ti wa bọ̀tẹ̀ tó wà nù tíra ẹ̀ àti débi tí wọ́n ti mú ẹ̀gbáǹpù rẹ̀ wa ibi tá a ti máa bẹ̀rẹ̀ níbi tí wọ́n fi mìsáàlù màrọ̀wá Abdurrazak an-Thawri عن الثوري عن أبي إسحاق عن زيد بن يزيع زيد بن يزيع ẹlẹ́ pé ní yóòbẹ́ ẹ̀yìn àbíkẹ́ pé ní òbẹ́ ẹ̀yìn títẹ́dì yá ó jẹ́ kù pé èjìlá wọn ní hadith wọn ẹ̀bá sì wọ́n bí tán ti máa mú hadith rẹ̀ wá inú Bukhari àbí Tirmidhi ẹ̀rì yufai'in àbí ufai'in an uzaifata marfu'an díìsì ni pé in wallaitumuha ababakrin faqawiyyun amin ìmọ̀ bóyá rántí ni kíláàsì tàà ṣe tàà ti ní ká dánlódù ma'rifatu ulumul hadith ke hakim sàrántí gbàtà sọ̀rọ̀ mọ́bàlù hmm? nígbà tá à ń sọ̀rọ̀ àdéhùn uh, mọ́bàlù a ní ká dánlóòtù màlúfàtò olómi hadith alhakim ṣe a sì ní kọ́pì rẹ̀ ọ̀kẹ́ tábà ní kọ́pì ẹ̀ kọ́pì ta níyẹn gangan ẹ̀yí ká lọ sí ibi ní kọ́pítà ní ẹ̀rọ gan. ẹ̀yí ká lọ sí page one seventy six one seventy six ní kọ́pì ti ti màrífà tó lómi hadith ta download by àbí àwọn ọ̀dọ́sáńtì wọn ni ẹ bá yàtọ̀ ẹ bá àbáyé máa sẹ́ndì ẹ̀ sórí kí ní fáwọn èèyàn gẹ́ no ok one seventy six ẹ tó bá wà báyà ká ẹ̀dí ká ká access ẹ̀ gẹ́. one seventy six sábà kiri ká sọ̀rọ̀. kí ni ó bẹ̀rẹ̀ bí 176 ní péjì yẹn ibi ò báyẹ̀ rẹ̀ wà wọ̀n náà sáàrẹ̀ ní mọ̀fàtì náà so ẹjí kí ó wá náà wà báyá sáàbà kájíká sẹ́ndẹ̀ sórí péjì tí gbogbo àti àtẹ́sẹ̀ kájíká àtìrí ọ̀ṣẹ́rí example tí Dr. Mahmoud Farhan mú wá ibi inú síra yẹn ni wọ́n ti mú wá ṣùgbọ́n ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ summarize wọn ò fẹ́ kàn gbé ọ̀rọ̀ hakim jáde dáadáa hmm? so tẹ́lá débi tí happy discussion bẹ́ẹ̀ lẹ́ appreciate nǹkan tà láti yé so ẹ jẹ́ ká sí yẹn kalẹ̀ òun jẹ́ one seventy six litre yẹn káwá kẹ́lẹ́ ìpè wọn padà síbẹ̀ ṣé gbogbo alákiri fẹ́ fún àbá rí ẹjọ́ ẹ̀sọ́ fún táwọn èèyàn bá ti rí fún ọ kó jẹ́ kíté kó jẹ́ eh, irú tọ́ba yìí gángan ìgbà ọ̀sán fóun ni ó jẹ́ page one seventy six àti lórí nígbà tá à ń sọ̀rọ̀ mọ́dọ̀rọ̀. àti ok eh, so tomati fọwọdẹ tẹbata ẹrun tẹbata tẹbata ní ọgbọ ìbàdà page one seventy six ẹjẹ káka tó wà ní tíra ìgbà lọ́bàá ti ká tán ẹyẹ bẹ́ẹ̀ so example tí wọ́n gbé fún ni pé example mọ̀kọ́ sí wọ́n ní márọ̀ wáhù Abdulrazak عن الثوري عبد الرزاق توان مين باي قال عبد الرزاق جه عبد الرزاق صنعاني يعني عبد الرزاق بن حمام الصنعاني فالإمام عبد الرزاق الصنعاني قول له إذا مصنف عبد الرزاق من بوين مصنف عبد الرزاق أيما كان مصنف بن أبي شيبة طيب ابن أبي شيبة ọmọ kí ó lóun jẹ́ sí Abdulrazak Abdulrazak yẹn ó ṣe wà yẹn àáfàá lòun jẹ́ sáwọn Imam Ahmad àwọn direct student la Imam Ahmad sọdọ bá ti mọ́rọ̀ zak bá hmm? ẹ mú Ahmad na Ambal direct ọmọ kéwèé tẹ bá ti mú sinadu báyìí ẹ ti mú Ahmad na Abdulrazak ọmọ kéwèé gangan ni yáa bọ́nu mọ̀ ayé ọmọ kéwèé Abdulrazak gangan ni. alimul madini a makarar zaki gaggani abubakar bin abi shayba bin abi shayba a makarar zaki gaggani muhammad bin rafi a makarar zaki gaggani eh ishaq ad-dabri a makarar zaki gaggani so abrazaki a fa luwo ne a fa luwo na abrazaki sábà yẹn sànàá ní ìlú òyìn yemen yawan sànàá ní náà tó yẹ láti ń pè pé sànàá ní lóṣù ṣubú sàlám ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹgbọ́ sànàá ẹ̀dọ́ wà ní sànàá wọn pé sànàá ní tó ẹ̀hẹ́n yemen ní sànàá tó bọ̀ ìwé sànàá mi bẹ̀ ń bò mí bọ̀ sànàá àti ti yemen tó abdulrazak sànàá ní àfáàgbà wọn ní yemen tó àfá àtàbùrọ̀zá òní Ma'mar Ma'mar bin Rashid àfá Ma'mar òun ni ìdògórí tó Ma'mar bin Rashid làwọn tá a sọ pé ọmọ básírọ̀ ní nípínlẹ̀ bọ̀wọ́ wà mọ̀ lọ sí Yaman wọn fún yàwó tó fi dára Yaman òní Ma'mar bin Rashid tó so, abdulrasaq yìí àwọn ọmọ mamadu gba ìmọ̀ tó pọ̀ lọ́rọ̀ wọn gba ní tó pọ̀ gan bọ́lá king ó ní iṣu méjì ní ọwọ́ ìgbẹ̀yìn ayé ó fọ́ lójú fàkánà yòlá kọ̀ọ̀dù wọ́n máa wá ń fi àdìsí sí lẹ́nu nínú àwọn tí ìsá àdìsẹ̀ fàyàtà lákọ̀ọ̀dù tó yóò sì kà bí gbogbo òun àdìsẹ̀ yìí olùsí tàbí ìsìn ọ̀bọ̀tá náà wọ́n ti parí lọ́dọ̀ rẹ̀ fọ́kù tó fọ́ ní ojú èkejì wípé ó ní tàṣàyò ó ní tàṣàyò òkè ẹ̀jẹ̀ tó méjèèjì yìí òun là ń sọ pé ìmáà wọn travel ọ̀sọ́dẹ̀ ìyáwó ìmáà yẹn travel ọ̀sọ́dẹ̀ bí wọ́n travel ọ̀sọ́dẹ̀ àwọn èèyàn wá ń gbé káàkiri pé Abdulrahman da'if Abdulrazak da'if Abdulrazak kìnnìkan tọ́ kẹfìrí wọn báwọn ní hadith rí sáwọn pé tọ́ba ní báwọn ní hadith ẹ̀ máa ń fi ìpé ah wọn ò kí ọ kò sẹ́ni kankan tó lè jàrá ha kásá jàrá àwọn ọmọ tí wọ́n ń ṣe kéèké gbogbo èèyàn lànà pé kó jábọ́ because wọ́n máa ń fi tẹ́sán pé kéèyàn jábọ́ pé tábà láti bá jábọ́ kí làwọn láti wọ́n wọ́n láti àwọn ṣe yìí àwọn sọ̀rọ̀ pé ni àwọn èèyàn wọ́n ń gbé káàkiri ah, wá dọ́ ọ̀rọ̀ wọn wá dọ́dọ̀ yá burú màá yìí

ìwà yà kan pé làwọn sádà àbùràsà tó bá ṣe rí dà ẹ sọhí iná làdí ju ojú jẹ ó fi pa wọn lẹ́nu mọ́ni ṣẹ̀wọ̀n nìkan tọ irú àwọn ohun táwọn sọ fáwọn ọmọ ìyá lélẹ́yìí pé ẹ̀yin tẹ́yìn ó mọ ọ̀rọ̀ òní hadithi kan tẹ́rù pé tó bá lè tẹ́fún ní service minute kí ni superficial minute service minute láwùjọ tàdá omi ṣé yàgò máa ń lè bìlí bùrọ̀ ọ̀rọ̀ pé èyàn ṣe rí dáadí tí ó sì wá sọ̀rí èyàn rí yahudi nígbà tá a bá sọ pé èyàn ti bá mu ti gan nígbà díjẹ sẹ tó bá ṣe rí àgbà díjẹ ni náà ṣùgbọ́n ní contest contest ni pé fẹ̀kan má dàmú ara rẹ ò ń gbé káàkiri kíní kan àbàlábì ìdíwá sí ìdíwá tí wá kó sí nǹkan má wọrí kọ́dà kó jẹ́ kọ́ sọ di kírísítẹ́nì ó di yú sàǹfẹ́ ni mo ní ìsìn kíní jọ yóò lọ jòkó kódà pé ah, kò sí nǹkan tá a lè sọ tí ó affect ẹni so abdulrazak ni so now tábà ti yí wá bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe máa gúrò lé àwọn okọ̀ yẹn abdulrazak bin hammam asanaani ẹ wo àwọn okọ̀ àwọn tẹ́ ẹ mà láwọn tó jọ ọmọ kéwẹ ẹ wo àwọn okọ̀ àwọn tẹ́ ẹ mà láwọn tó jáfa so àwọn tó jẹ́ táyé tábàlazak jáfa fún hmm, òun ni imam ahmad bin ambal ẹ yahya bin ma'in ali bin madini ẹ muhammad bin rafi. Eh, eh, ibn Abi Shayba hmm. so ẹni tó sì jẹ́ àfáà fóun Abdulrazak Ma'mar ibn Rashid ó jẹ́ àfáà fún òun Ibn Jurayj hmm. ó jẹ́ àfáà fún òun Ibn Jurayj àfáà oníhàdíìsì ńláńlá ni àfáà lúwo lòun Makkah ibn Jurayj al-Makki tọ ẹ̀yìn ó ti rí pé torí pé yamani àti maka ó súnmọ́ ara wọn so bí ó ṣe mú fún náà tó gbàmọ́ lọ́dọ̀ ẹni yìí tọ ìkejì wọ́n sọ fún yabun mahin wípé imam ahmadu ń sọ nípa omezela musa alánàtì wípé ó kó sí tàṣáyò pédopó tó sàṣáyé òun àdíìsì rẹ̀ òun ní fẹ́ gbà sẹ́wọ̀n kan sọ pé ìmọ̀ máa mọ̀ dàbí abúlé máa ń jọ ṣe àwọn apá nígbà tí wọ́n sọ fún wọ́n sọ fún yàgùn mọ̀ ìka ìmọ̀ máa mọ̀ sọ pé òbẹ́lì lágbọ́nà mọ́sá ó kó sí sàṣáyé òun òun nígbà àdíìsì ní yàrá ìmọ̀ ìmọ̀ nìkan sọ fún ìmọ̀ máa mọ̀ pé àáfà àwọn méjèèjì àbúrázàkì tàṣáyé rẹ̀ ju tìbí lágbọ́nà mọ́sá kódà àdíìsì rẹ̀ lòun

wọn á sọ̀rọ̀ fún nǹkan tó kó sí àmọ́ láéláé wọn ò lè sọ ọmọ sábà lọ́dọ̀ rẹ̀ kò sí ẹnì kankan tó lè rí tíráì èyí ò sì lè tíráì nǹkan táwọn sálàfù ọ̀ rí tíráì bẹ́ẹ̀ tó màrọ̀wá abdulrazak ani sauri sofiano sauri sofiano sauri àáfàá lúwo ni kò fà kúfà Sufyan bónú kíni bónú sàáìdì as-Sawri Sufyan bónú sàáìdì as-Sawri Abu Abdillah al-Kufi so Sufyan as-Sawri afá kúfà ni láti lè màún náà láti lè màún àwọn òwò làáfà Sufyan as àwọn òwò lọ́mọ kéwẹ̀ nísìnyí báyìí ẹ̀sìn mọ́mọ́ Muhammad àrí tá a bá ní abdulrazak bá jáfa fún mọ́mọ́ Muhammad ó rò pé àwọn tó bá jáfa fún mọ́mọ́ Muhammad ọmọ kéwù sòtí àwọn sáré làwọn náà jù àbí ṣe ẹ̀gbọ́n gbọ́n wí dàbí nísìnyí báyìí wọ́n hàn mí náà dùn bí abdulrazak alex sauri tí abdulrazak sọ̀nà á ní bá jọ́ mọ́ kéwù sòtí àwọn sáré tẹ́ bá tó fẹ́ bá àwọn ọmọ tó sùgbọ́n sáórí mi ẹ mọ̀ wáwọn èèyàn tó jáfà fáwọn ọmọ mamadu nígbà àjọ fábà láti jáfà fún ọmọ ẹ̀dá pa fáwọn ọmọ mamadu mi tẹ́mọ̀ nígbà àjọ fábà láti jáfà fún gbogbo wọn tààlà fáwọn mamadu mi tẹ́ túnmọ́ wàkẹ́ wàkẹ́ ibn al-Jarrah àfáàdúwò ni wàkẹ́ kúfà so now Sufyan sáórí náà jẹ́ gíní kúfà so wàkẹ́ ni Imam Muhammadu máa fi ń léǹkì Sufyan sáórí Hmm? so ní ìsìnkú àti fẹ́ràn ìgbé ahmad bin ambal wàkíín lẹ́sẹ̀ fẹ́ràn south so wàkíín wàkíín àfáà ìmọ̀ muhammad nínú àwọn àfáà ńláńlá rẹ̀ tó rẹ̀spẹ̀tì tí èdè ṣeré so ọmọ kẹfì yàn sẹ ọkàn nù tásán ní àfáà ìmọ̀ muhammad tààmù tààlẹ̀ ìlú ìlú fẹ́ràn south ẹ ẹ wọ ìmọ̀ mùsàfì ìmọ̀ mùsàfì ò imam shafi jábà fún muhammad àmá kò lé kí ṣe ọ̀nà sọ́lá yahya bin sa'id al-qatta àbá àbábá imam ahmed so ọmọ kí ṣe ọ̀nà sọ́lá nínú àwọn àgbà ọmọ kéwẹ̀ yahya bin sa'id al-qatta àsáwọn yahya bin sa'id tó àní yahya bin ma'in àní yahya bin sa'id ẹ́ ṣẹ́gbọ́n bíi tòtò bá fẹ́ tó bí yáyá ní sí báyìí ẹ̀fẹ́ tó bí yáyá mélòó fẹ́ tó báyìí bá fẹ́ tó bí yáyá mẹ́rin tẹ̀léra wọn ẹ́ kámú yáyá bọ́nà yáyá an-Nisaburi ẹ́ ìyẹn jẹ́ àáfà Bukhari àáfà Muslim hmm? níbi same level náà yáyá bọ́nà Ma'in hmm? same level lókè tí wọn lápá tí wọn Yahya ibn Sa'id al-Qattan hmm? tọ ní kéètì wọn Yahya ibn Adam then lókè tí wọn Yahya ibn Sa'id al hmm? so àwọn Yahya ni so náà sábà fẹ́ dàpọ̀ Sufyan al-Thawri ta dàpọ̀ Waqi' ọmọ kejì Sufyan al Yahya ibn Sa'id al-Qattan ọmọ kí o sì fẹ́ràn sáórí ni ó di mélòó ó méjì abdulrahman ibn mahdi tóun náà jọ afáfún ọmọ ahmad ọmọ kí o sì then uh, abu nu'aym abu nu'aym al-fadl ibn dukay abu nu'aym al-fadl ibn dukay ọmọ kí o sì fẹ́ràn sáwọ́rì ẹ dùkẹ́yìnì ẹ àpá bọ́n dùkẹ́yìnì dùkẹ́yìnì bíi dùkán dùkẹ́yìnì Abu Nu'aym alifásitì bọ́n dùkẹ́yìnì ọmọ kí o sì fẹ́ràn sáwọ́rì kọ̀bíìsọ̀ bọ́n ọ̀kùbà ọ̀sùwáì kọ̀bíìsọ̀ tẹ́nìkan ní kùbẹ́ìsọ̀ kọ̀bíìsọ̀ bọ́n ọ̀kùbà ọ̀sùwáì ọmọ kí o sì fẹ́ràn sáwọ́rì yìí huh? then uh, Abu Asim al-Nabi hmm? nabili Nabil Nabil so Omakewu Sufyan al-Thawri so now àwọn wọ̀nyẹn àwọn tó wà nípò àáfà Imam Ahmad eh, ni wọ́n jẹ́ ọmọ kéwú fún Sufyan al-Thawri tó Imam Ahmad ò bá Sufyan al-Thawri lẹ́yìn ẹ òun jọ ọmọ kéwu àwọn ọmọ kéwu kò sọ̀rọ̀ so tó ṣe pé tẹ bá ti ráwọn ọkọ yẹn òun gan lẹ́mọ̀ máa fi máa yàtọ̀ tẹ bá ti rí sùfìánù nù ìsìnájì tẹ bá ti rí sùfìánù sọ̀rọ̀ yẹn àbí sùfìánù gbọ́nà ọ̀yẹ́ yìí náà ó ti ní tẹ́fì ṣe yàtọ̀ tábàdà kọ sùfìánù nínú ìsìnájì tún òfin nísbàtì mọ̀tòlákọ́ni tó bá ṣe fẹ́ bá lè dá ọmọ kí ó mọ̀ ẹ́ ẹ̀mù tó jẹ́ wọ́n bá kàn dábàá pé Sufyan lásán Sufyan Sauri ló hàn ju Sufyan gbọ́nà ọ̀yẹ́ náà ẹ́ Sufyan Sauri ló hàn ju Sufyan gbọ́nà ọ̀yẹ́ náà àmọ́ tẹ́ bá ti lè wo ìsiná ó ti ní tẹ́ bá ti lè aláwọ̀ kọ̀ọ̀kan tẹ́ bá a ah, Sufyan Sauri ni tẹ́ bá ti láwọ̀ kọ̀ọ̀kan Sufyan gbọ́nà ọ̀yẹ́ náà tẹ́ bá ti lè rí ẹ̀rí ìsinádì ní Bukhari àti Muslim ẹ̀rí kan sọ fún iye kàrí pé ẹ̀kàn rí ẹ̀rí Abdulrazak ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tẹ̀rí Sufyan tó tẹ̀lé Sufyan àtàwọn tẹ́ bá rí ìsinádì tẹ̀rí Yahya bin Sa'id al-Qattan ẹwà ní Sufyan tó tẹ̀lé Sufyan àtàwọn tẹ́ inú ìsinádì ẹ̀rí um, Abu Nu'aym àdẹ́sànà hmm? Abu Nu'aym pẹ̀lú Sufyan tó tẹ̀lé Sufyan Thawri hmm? tẹ̀bárí Abu Ahmad Az-Zubayri Sufyan Thawri Sufyan fẹ́ ní abábẹ̀lá tẹ̀bá ti rí tẹ́ bá ti rí ọkùnrin tàbí brazak náà tọ́ sọ́sá gbọ́nà òye iná tẹ́ bá fi lè rí alhumeidi abẹ́rí ahmad bin ambal sùfíàn wà tún yìí sùfíàn gbọ́nà òye iná yes in because imam muhammadu fẹ́ kan méjì sùfíàn sáwọ́rí so àfáàfáà rẹ̀ ló jẹ́ but ó méjì sùfíàn gbọ́nà òye iná direct àfa rẹ̀ sùfìyàn bùnú náà jẹ́ àmọ́ sùfìyàn bùnú sọ̀rọ̀ jẹ́ àfa àfa rẹ̀ sọ̀tàn mi lè ní mọ́mọ́ àbàtà wọ́n gbọ́sọ̀ pé àdásà náà sùfìyàn sùfìyàn bùnú òye náà tẹ́bá rí Ali ibn Abdullah al-Madini tó náà sọ pé àdásà náà sùfìyàn sùfìyàn bùnú òye náà tẹ́bá rí ibnu abi umar al'adad ibnu abi umar tẹ́kọ̀ pé àdásánà ibnu abi umar sufyan kúnnà òyẹ́nà tẹ́bárí amúrù náàkì amúrù náàkì amúrù annáàkì náàkì nún kọf dáàlì annáàkì tẹ́bárí lérí ó sì kọ́mọ̀ dáadáa nùsọ̀rọ̀ muslim àdásánà amúrù náàkì sofiyan tó bá tẹ̀lé sofiyan yẹ náà hmm? so now so àwọn kìíní ẹlẹ́mọ̀ ti padà yóò sì mọ yóò padà ju àwọn ẹ̀ní fílẹ̀ ọ̀n tí ó ti ṣe náà ni pé ẹ wà ẹ ẹni àti tẹ́bà ká ẹ pẹ̀lú tẹ́bà ti ń ka ẹ ti mọ láwọn ọkọ̀ ẹ̀ báwo ìbá àkókò ti rókọ̀ ẹ̀ bá ní ó jẹ́ pé to an al-thawrij an abi ishaq abi ishaq as-sabi'i abu ishaq as-sabi'i abu abu ishaq as-sabi'i afa kufa luna òun tún ṣáwájú àwọn sùfíànù sọ́rí in fact tàbí lò ẹgbọ́ tàbí lò nínú àwọn sọ̀hábà tàbí takasàbí bá òní albara ogun azib hmm? ẹni ẹ̀kan rántí àdíjì albara ogun azib kankan àdíjì ẹwọ́ hmm? ọya ẹ jẹ́ ká wo ẹ wo hadithi ok ee hadithi mama amadu mamba ti sopete ba fẹ́ kú àbí ìdàkánà ìmọ́mìnà fẹ́ kí pàmì ọmọ ìfà àmàlà ẹ̀kọ́ wà bá yẹ àdìsí bára bá náà tó àwọn hadithi tí ń sọ bá ń sọ sọ́lá ṣe ṣe ìjọra ó ti wọ́n fèsì kí n tẹ́lẹ̀ ọwá fèsì àdìsàlùfáà fún àpò ẹ bá a bí sàkàtà lé ní. ok fi fúnbọ̀lù àtọ́mọ̀ ìmọ̀ àdìsì ẹ̀yà àgbàrá wà mbẹ lẹ́tì anas náà so àgbàrá fún àázìbù tàbí kúfà lòun ni àwọn àbí sàkàtà lé ní. bati si nodo so abi zaka tabii o kore ni amru bun abdillah as-sabi amru bun abdillah as-sabi so un inu awon agbo mo keure sufyan al-thawri den o wa lo mo o tun wa la won mo mo so abi ibnu abi ishaq asabi ọmọ ẹ̀ ni so ọ wá lọ́mọ ọmọ ọmọ ọmọ rẹ̀ méjì ni yusuf àti israel yusuf àti israel so yusuf jẹ́ ọmọ ọmọ àbí ishaq asabi israel náà jẹ́ ọmọ ọmọ àbí ishaq asabi àwọn méjèèjì sì bá bàbá wọn bá grandfather wọn so ẹ máa rí ìsinádù yusuf an abi ishaq ẹmọ̀rí isnad israel an abi ishaq tàbí tọ̀tọ́ bá ti ń ká àwọn tó jáwọn ọmọ kéwẹ̀ wọ́n ká àwọn méjèèjì yìí wọ́n bá ká àwọn tó wọ́n ká sufyan as-sauri ẹ́ rahim allah wọ́n wá ká ṣọ́ọ̀bàna so an abi ishaq tàbí an zayd ibn yusayin zayd ibn yusayin nísìnyí wọ́n wà nù àwọn mukhadramun àdísì rẹ̀ pọ̀ àdìfọ̀dẹ́fàtà marfu'an látọ̀dọ̀ òfẹ́fà marfu'an pé aláàrísọ̀sán pé in wallaytu muha Aba Bakrin faqawiyyun amin tẹ́ ẹ bá yan Abubakri ní khalifa lẹ́yìn mi ẹni tó lágbára ni tó sì ṣe fọkàtà pé ìjọ náà láti nídìí fún leadership al-quwwatu wal-aman ní Kùránì ṣe sọ ọ̀nà púpọ̀ tó ti sọ ṣùgbọ́n tó hadithi yìí lẹ́nu yìí ṣe mú wáyé àfa ìlọlẹ̀ mú example ti hakim fẹ́kàn mú wa bí hakim ṣe mú wa ibn sọlá òun náà lọ example hakim tó ọba yìí náà mú wa ṣùgbọ́n látòrí hakim ní mistake ti wà ní hadithi nítorí jọ ni pé alhakim al ó kàn ṣe ìmláwò àdíṣì ìrìnṣẹ́bì àdíṣì yìí pẹ̀lú hakim fún ara rẹ̀ kan tó náà gbà wá nínú mustadabu hakim èsì lásìkò àpàdà hmm, sọ lásìkò but ẹni yìí ìzáǹtẹ̀lẹ̀ inú wá ní ìzáǹkù tó wà nù mọ̀kọ́dé mùsọ̀lá ibùn sọ̀lá àmú lọ́dọ̀ hakim hakim fúnra ẹ̀ náà ṣe mistake bẹ̀ ó ṣe mùláàmì because asùn rẹ̀ ń bẹ́ẹ̀ hakim fèsì ẹ̀bọ̀t so now kí ni àbá àwọn sálàyé wọ́n ní faqad saqata min hadha isnad isnad ta kàyé nǹkan kan ti já ń bẹ̀ rajulun ọkùnrin kan min wasati láàrin rẹ̀ wa ẹni tó já ní sharik kí ni ṣe ṣùrẹ́kù sharik sharik bin abdullah an-nafa'i al-qadi àfáà kúfà lòun sharif bin abdullah alqaf tó hmm? a padà sọ̀rọ̀ nípa wọn náà òun sọ wípé ẹni yìí ti já sákọ̀tọ̀ mi bẹ́ẹ̀ ni sáórì wà bí fa pé níbi ìsinádìí yìí sáà sọ pé nísìnyí àná ìsáórì àdábì fa pé sáórì ò bú àdìsí lọ́dà bí fa pé sharif ń bẹ láàrin wọn sharif ń bẹ ní àárín wọn. إذ إن الثوري لم يسمع الحديث من أبي إسحاق مباشرة وإنما سمعه من شريك وشريك سمعه من أبي إسحاق ها so now tó bá ṣe pé ibi téèyàn bá ti já ó já láàrin sùfíànù sọ́rí àtàbí ìtàk fàádà ìǹkìtọ́ irú ìǹkìtọ́ yìí láyà ń tábìkù alẹ́ ismail mursal alẹ́ pé mursal ewu kìí ṣe lẹ́wù tàbí ló ti já wàlàlmù allah àlepé mu'allaq pé kéèké ṣe bẹ̀rẹ̀ ló ti já wala al-mudar àlepé mudar torí pé kìí ti pé ibi tó ti já tó tẹ̀léra wọn fọwọ́ àmọ́ kọ́tì ọ̀rẹ́ ìjọba example mọ́ kọ́tì rẹ̀ ẹ́ so hukmuhu ìdájọ́ àdíze al-munqati da'ifun bil-ittifaq bayna al-ulama munqati da'ifun ni pẹ̀lú àpọ̀lọpọ̀ àwọn lèlèjáhálì bí ha lè rọ́wí alìmọ̀sílò ẹn tí ó gbà dídì náà tàà yọkú ní àmàhálẹ̀ tọ̀ nǹkan wí ní wọ́ṣẹ́ rí ibi tí ẹ ti máa ma ìyàtọ̀ nǹkan ni anybody tó wá pé lùtírà ìbáyìí ló bá fẹ́ kọ́ hàdì láì tẹ̀rọ̀rọ̀ tẹ̀rí sán sọ fún yìí tákàáta yìí kò ní ní ìkùtùmọ̀ ẹ̀kọ́ sí igbé bìkọ́ ṣe ẹ̀ ń wuṣẹ́ ni ẹ̀ka ìsinádùn wa ẹ wá sọ pé sáwòrí ògbọ́lọ́ dàbí ìsákọ̀dọ̀ ṣẹlẹ̀ ìgbò níbo láti mọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìlú lọ ìbò láti mọ̀ tó ẹ kò gbọ́ pé ìsinádì náà láti mọ̀ ìsáwòrí ògbọ́lọ́ dàbí ìsákọ̀dọ̀ ṣẹlẹ̀ ìsẹ́bì ìsinádì náà gbogbo ilé ìtẹ́gbé ìwà wọ́n ti shorten information hatim gẹ́gẹ́ ló lo example ẹ máa wo ti hatim mi ẹ máa ti wo ti hatim mi ẹ mọ̀ tí gbogbo táwọn bá fẹ́ sọ wọ́n máa ń fi àdíìsì míì náà proof ni bọ̀ torí pé bàbá táwọn ti kíláyò ní fẹ́ kí kìíní yìí gún especially ẹ̀fẹ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mùsọ́lá àbí ìgbà tó bá bẹ̀rẹ̀ sí kóòbó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mùsọ́lá tó ṣe ahmed bin abdul kanna ló mọ kò mọ sherik kò mọ sufyan sọrí ẹ kò mọ abdulrasaq sọnaani kọ wa kó ìsìnà dùgbò ó kó tọ ọ̀dà lẹ́yìn láti gbogbo ẹ̀ tán Allahu akbar nìkan àgbẹ̀ sọ ẹ ṣeun àmọ̀ pàdé sọ ṣùgbọ́n kì í jẹ́ kí òun náà dùn sí àpadà sí kíní ìpadà sí ó kún tọ̀tẹ́bá 176 níbi marifatu olóòmìn hadith hakim kama bọ́ sí hakim sọ hakim ni wọnà òfààlì fúnmí al-munqati the third example munqati fún òfẹ́ gí ó pé munqati sí mẹ́ta táìpẹ̀ lẹ́ẹ̀kẹta àyàkúnà fi ìsìnàjí òun pé nù ìsìnàjò hadith tabari kárí riwaya tu rọwí riwaya rọwí kan lam yasma min alladhi yarwi hadith kò gbọ́ lọ́dọ̀ ẹni tí ń gbàdí jẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́bílà lùsúlì ìlà tàbí kátó dé lẹ́bù tàbí dàbí pé ìkìtọ́ ìdíṣẹ́ kátó dé lẹ́bù tàbí rọ́sọ́ ẹ̀pẹ́tọ́ pé lẹ́bù tàbí ni ó bá dé àápẹ̀lú mọ́sáwù ẹ́ alẹ́dì wúwà mọ́díwìl ìsàn sẹ́gbọ́n láyé ìsàn ẹ̀yọ́ ti pé ìdí omi náà láti paraphrase wà láyé kọlù lè munkọ́tì ó wá fẹ́ give example sọ́nà example mìsáàlù ma àdáfàna abu nadr muhammad bin muhammad bin yusuf al-faqih قال حدثنا محمد بن عبد الله بن سليمان الحضرمي قال حدثنا محمد بن سهل قال حدثنا عبد الرزاق قال كما بقول قال عبد الرزاق sọ pé ذكر الثوري عن ابي اسحاق تباوي يا توي كيف pé abrazak ló sọ wípé anisauri àrọ́lá kò wípé anisauri kò wípé adásánà sauri zakara sauri sọ pé sauri mention and abi ishaq lábọ́bà bí ishaq so kí fẹ́ sauri sọ wípé òun nífin adásánà abi ishaq and zaid ibn yuzayd and uzayfa qala qala rasulullah sallallahu alaihi wasallam in wallaitumuha aba bakrin faqawiyyun amin la ta'khudhuhu billahi lawmata la'imi wa in wallaitumuha aliyan eh fahadi mahdi bẹ́ẹ̀ bá ní alìyànlẹ̀ bá sì fi ṣe kàlífà lẹ́yìn ní ẹni tó mọ̀nà ni tọ́lọ̀n bá sì gáìdì yóò kí mùkún aláàtọ̀rí kìnnà pàkì àdídìí ó ṣùgbọ́n ọkàn mi tẹ̀lá kù ní bí ò sí gbogbo àwọn eléyìí náà bẹ́ẹ̀ náà kò sàyé gbogbo iye kí nǹkan kan kẹfà àti tọ ṣùgbọ́n kí ni akin wá wí hádá isnadun láyà tààmàlùhù mùtààmìlù isnadun ní tó pé ẹnìgbà tó bá kọ̀nsídà rẹ̀ in tí ó rò ah, ní pé ìlà alìmọ̀ ti sọ pé tàbáwọ̀ éjì wọn kéèdè éjì láti já wọn pé lágbájá lámúrík lágbájá sáwọ́rí bá àbí sákàtàbí tó ó lè mọ̀ níbi ìsinájì àbí sákàtàbí bá bẹ́ẹ̀ gbọ́rọ̀ ìfẹ́ tẹ́lú ìdẹ́ ìbá òfẹ́ ifá àbúrọ̀sá kí náà ti bá sáwọ́rí so pé kí àkọ́bí mẹ́gbà ǹkẹtọ́ ìtàlù ìdìrámù fún ó lè mọ̀ èyàn lè mọ́ pẹ̀lú ìtọ́gbìn tó fẹ́ tí àbáwò ìlà alìmọ̀ ìṣọ́lá èyàn ìbá mọ̀tọ́fẹ́ why fa inna al-hadrami hadrami tó wà ní sinai peter wípé muhammad bin abdullah bin sulaim al-hadrami wa muhammad bin sahali muhammad bin sahali jafa al-hadrami eh àwọn méjì kọ́ fìkọ̀tán fìkọ̀nà wa samahu abdulrazak min as-sawri wípé abdulrazak gbọ́ àdízọ́dọ̀ suzanne as-sawri eh wàṣíháàrùhù bí i pé ó sì pọ́pọ́lá pẹ̀lú ìsúná sáwọ́rí márùn-ún so kẹ́lẹ́kẹ́ tó ní ìsúná ìjọ́ tó bá dáadáa sáwọ́rí ìsúná tó fi gbá gbogbo ó láwọn hadith tó gbọ́ lọ́dọ̀ ẹ̀ wàkàdálíkà sàmá mi àbí bẹ́ẹ̀ náà ni pé sùfẹ́ àsáwí náà gbọ́ hadith lọ́dọ̀ àbí ìsákàsàdé wàṣíhárù bí mṣúrù òun náà fọ́pọ́lá so ìtumọ̀ ìpé tó wẹ́ tó bá kà kọ ìsìnàbì fún yàn èyàn lè fọ́ta àdìsù kí ẹn pé mú kọ́ sí làwọn tó sọ wípé kì í ṣe ìsìnàbì nìkan àwọn aládìsì ń lo àwọn máa kí ni ìsìnàbì yìí dúó fún wọ́n sì máa máa rọ́jù hadith ní ìsinmi àìsàn bá fọ́ màdí ìgbà wọn táàkù fi ìsinmi àdìsí táà bá ti wò lásán tàbá rí bá wọn á ní sọ̀hí bọ̀ àwọn kọ́ ó lè fọ́ ìsinmi àdìsí bá wọn ìjọ tó bá ní fọ́ mẹ́ta yóò sọ pé háàbẹ̀ ìsàdí lẹ́sẹ̀ ní àdí sọ̀wọ̀n ìsinmi nǹkan kọ̀rẹ́tì kìí sàdí sọ pé lórí sọ ìtọ́jú òun fẹ̀kan ní àhádì sí sùkúrán sọ́rí ó mọ̀ èyí tó gbà wá ó mọ̀ èyí tó gbé ó tọ́ ń wá ní hákìmù fẹ́ sọ gbóò làwọn ṣe mọ̀ fádìsì yìí wọ́n wa ní wọ́n wá mádìsì yìí wá tọ́ ó ní tíra yóò wá tó kéé tẹ́ pé wíwò ni pé ẹgbẹ̀ tó bá wò báyìí tó kàn fọ́jú wò yóò bàbá dé fi wá sọ kò wọ́n fún fún ọ bó sì mọ̀ pé ìkìtọ́ wà sí ìkìtọ́ ń fi mọ̀ òdì tẹ́ bá ti gbóhun tí ó wí báyìí ní ṣìkan ẹ̀yin ó rí wípé ẹni yìí àyíkan lónà mọ̀ nítorí lásán pé fàkọ̀dà sákọ̀tà mìíràn hásẹ̀lì ìtàn rọ́jú ló ní wọ́n sàtì ṣẹ̀rí ṣẹ̀rí ìtọ́kọ́lùmùdà an example yìí example hakimu náà ni ó fi pé àfẹ́ eléyìí òun lọ lè Example. rẹ̀ lọ́dọ̀ ibùsọ̀lá ibùsọ̀lá àbúrọ̀dọ̀ hakim káwọn náà wá padà fọ́dọ̀ hakim wọ́n kàn dẹ̀záàpù inú sọ́lá bó ṣe wá bẹ̀rẹ̀ wọ́n ti kọ́ nípa hákìmù sọ wípé ẹnìkan ló já èèyàn méjì àmọ́ torí wípé tó bá ẹgbẹ́ méjì ló bá já àwọn òfẹ́ ẹ̀záàpù mú dọ́ọ̀lù ni ó jẹ́ àwọn lẹ́yìn kan tó ṣùgbọ́n tọ́gbọ́n sọ kó jẹ́ náà ó ṣe bẹ̀rẹ̀ àbùnà pàtó torí pé lóòótọ́ èèyàn méjì ló já ń bẹ àmọ́ kì í ṣe pé torí pé wọn ò bára wọn tẹ́wọ́ mi torí pé wọ́n bára wọn kọ́ torí pé wọ́n yọ wọn ni ṣe ìmọ̀ bóyá yẹn wípé ní sinmi báyìí tí mo bá sọ pé ìmọ̀ mọ́lì bá tó kọ́ láwọn ọ̀ṣun lásán lásán ànábì sọ hmm? láàrin mọ́lì ó ti ànábì àrí àwọn kan níbi tàbí ìtàn àwọn níbi sọ̀rọ̀ ó kéré gbìyànjú àbí mọ́lì kò lè bá mi kò sì lè bá sàgbé kàkà tòtí mọ́lìkì bá sọ̀rọ̀ kámọ́ wà ara dì í sì ní tí ó gbé jáde pé èèyàn méjì wà ń bí báyìí tí wọ́n ti yọ kó ánimọ́ dọ́lù bọ́s aṣọ́kù méjì kò lè bá bọ́tá àbárí àdìsí ní tọ́ ẹ pé ó sọ fún wa àdìsí báwọn tó wà ń bẹ̀ o éèjì wọn gbé pé wọ́n bá ẹni tán ń wí tọ́gbà àdìsí ní lọ́wọ́ àfẹ́ kan tíwáàtì rẹ̀ mọ̀ nǹkan tẹ̀yìn náà lásìkò pé tí wọ́n éèjì wọn bára wọn ẹ́ wọ́n yọ wọn kú òní ṣẹgbọ́mí ẹ̀hẹ́n sàfẹ́lẹ̀ wọ́n yọ wọ́n kò pé tí wọ́n ẹgbẹ́ tẹ́ ẹ bá gbé ìsìnàbì ẹbó ti wá gangan kò ní jẹ́ mọ́dọ̀lù wọ́n wà mẹ́ àmọ́ bẹ́sẹ̀ gbé ìsìnàbì ìsìnàtàwà ń lọ́wọ́ yìí ìsìnàbì tàbádà ìsìnàbà pé àwọn tán yọ ni àwọn aṣọ òkun lórí ìtawà ń rí yẹn pé mò ń kọ́tẹ́ lòun èyí tá a wá rí tó wá pùfẹ́ òun ní jẹ́ mò ń kọ́tẹ́ ó lè jẹ́ tọ́ yìí sẹ́gbọ́n mi dájú táwọn pé ìkìtọ́ wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àdéhùn tó ń kẹ̀kẹ́ ṣe ìbáàtù tààfin ma ìkẹtọ̀ yẹn òun ní ìtìsọ́lù àmọ́ kò sọ bá dìtẹ̀ yẹn wá sọ yìí torí pé a tó padà àwọn ọ̀rọ̀ wá tẹ̀ ókè ṣé gbogbo ẹtì wá pé báyìí ṣé síkọ̀ wá ni wọ́n ní ọ̀ ṣẹ̀rí ìtìlẹ̀ ìṣẹ̀ so n ti hákìmù so ibi tó fi pàtàkì nu anything téèyàn bá gbẹ́sẹ̀ ó gbọ́dọ̀ mọ́ padà sí ìpínlẹ̀ kò síbi tí mi sẹ́yìn ẹni pàtó kí ní sẹ́ni bọ̀dé tí ó bá ti mọ̀ nípa hákìmù tí ó mọ̀ ọdún mọ́tò tìlúmìlà àdìsá hákìmù tí ó mọ̀ sọ́dọ̀ tó òun náà kan bá sàn pé oṣù àyè kọ̀ọ̀kan àwọn ọmọ ilé kí ní tó kàn sọ náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó sọ àṣàlàyé yẹn wọ́n wá ní wọ́n ti yẹ̀yẹ́ méjì gbóyè wọ́n ti yẹ̀yẹ́ ọdún kan lábẹ́ ẹgbẹ́ ńlọ ńlọ náà the náà but tíra at a point òun ni wọ́n lò jẹ́ mẹ́sàlá mi àfi mọ̀ jìnnà àfa àfa àfa jẹ́ mẹ́sàlá mi àná wọ́n ti kú ní sikọ́lọ̀ kẹwọn tipẹ́tipẹ́tipẹ́ èyí tẹ́ wọn wá ní mímọ́ ìdíjà bóyá bóyá àná úlà àná tí wọ́n fi pamọ́ láti jọ kan ti tẹ̀ náà kò sì wọ́n bẹ̀ náà nù wọ́n tún ṣe tọ́bà mí náà kò sì wọ́n bẹ̀ náà nù tọ́bà tuntun yìí náà kò sì bẹ̀ náà nù. ọyọ kan ti kọ̀rẹ́ bí ah. because lẹ́yìn ìgbà tí bí iṣẹ́ mahmud tohan tó náà tán kù ní madina tán wọ́n wá lọ kuwait wọ́n dá jáde àti nǹkan tó lọ jẹ́ hako ní hadith rẹ̀ professor for hadith ni wọ́n wọ́n náà fẹ́ fi ṣe àyè nìsín mo yẹ example yìí kó and if it that is the copy example yìí mistake yóò ṣe ń bẹ kò sáà ti copy ẹ̀ wípé ntí hakimu ni pé wà fi ẹ̀pẹ̀tọ́ ti mọ́ọ́dẹ́ àì ní hakimu ni pèsè mọ́ọ́dẹ́ wà. فإن عبد الرزاق لم يسمع لم يسمع من من من الثوري والثوري لم يسمع من أبي إسحاق عبد الرزاق gbọ́ lọ́dọ̀ الثوري sáwọ́ yóò sì gbọ́ lọ́dọ̀ àbẹ́sà kìí ṣe bábà zákò bá sùdánù sáwọ́rí ọba ẹ́ sẹ́mọ́ tí ó fi bà ó ní pé a ní tọ́bá kọ̀ọ̀kan náà ní ń bẹ láàrin ìmọ̀mọ̀ àmọ́ sí sùdánù sáwọ́rí tí màmá ọdún bá ń lo wàké láti fi lé sùdánù sáwọ́rí tábà zákò sì já àfa fún màmá àmọ́ kí ní àbà zákò ní bá sùdánù sáwọ́rí fún ọba ṣùgbọ́n this particular hadith kò gbọ́ lọ́dọ̀ sùdánù sáwọ́rí ẹ́ ọpọ́sí ìdúrẹ́ tó wà lẹ́yìn ló fẹ́ kàn tó mi tẹ́kẹ̀ àbóhùn náà bóò láti mà ní hakimu wa mú àdìsí tó fi púrúfẹ̀ wa ó ní fifty four yìí حدثنا أبو عمرو بن سماك قال حدثنا أبو العاوف محمد بن أيثم القاضي قال حدثنا محمد بن أبي سري قال حدثنا عبد الرزاق قال عبد الرزاق حدثني النعمان بن أبي شيبة الجندي أسفيان الثوري an-Nu'man bin Abi Shaybata al-Janadi an Sufyan ath-Thawri so in tó bá fún dábàá lọ́wọ́ pé àdásà ni ẹn tó sọ fún mi lélẹ̀ ẹ́n dọ́dọ̀ Sufyan ath-Thawri ó ní ìpẹ́ni tó wà lẹ́yìn abrazaki lòun fẹ́ kan gbé abrazaki fò dọ́dọ̀ Sufyan ath-Thawri sẹ́mọ́ tó fà tó fi gbé fò ó ní wípé torí báwọn èèyàn náà fábà sáà fífẹ̀ kan mọ́ omi sùdánù sọ́rí àwọn oní àdíṣì ò ní láti irú àdíṣì nùzúlù wọn pè nazir pé àdíṣì tí sùdánù sọ́rí tí àbúrọ̀sáṣẹ́ tó ń gbà ní tó ń ẹnìkan tó wà láàrin wọn àti sùdánù sọ́rí tó sì bá sùdánù sọ́rí lájú láfẹ́rẹ́ sí so irú ẹni tóun bá gbà lọ́dọ̀ àbúrọ̀sáṣì yẹn òun ni ó yọ àfa àbúrọ̀sáṣì kú yóò wà lọ án ilé ìsúná sọ́rí káàyàn fi lè ní interest ìyàdíṣì kì í ṣe pé bóyá ẹni yìí tẹ́ndà pẹ̀lú ní ọmọ ọgbọ́n àbí ṣe ìwà ìjẹ́bí kìí ṣe síkọ̀n síkọ̀n lọ́dọ̀ àbúrọ̀sákì ṣùgbọ́n ẹni tó ń jọmọ tó àbúrọ̀sákì àbúrọ̀sákì ah, ah, ó ti ń gbójú pé tẹ́gbẹ́ náà bá fẹ́ ká fáwọn èèyàn wọn ò ní ní tẹ́ẹ̀tì ń bi àdíjì tábùrọ̀sákì tó ń lu ẹnìkan láàrin òun àti ṣùgbọ́n sọ tó dẹ̀ bá tún sáwọn sáré láyé òun ò pè é ṣe bó ṣàtijẹ́ síkọ̀ lọ́dọ̀ ló ìbá dìtì wa sọ̀hí yóò kó fẹ́ kan yọ àfáà rẹ̀ kó tó ti pé ìsinádọ́mọ̀ yẹ àbúrọ̀sákì náà imam kó tó fẹ́ kó ṣùgbọ́n sáré imam tọ̀ sẹ́wọ̀n pé ní ti báyìí kí lẹ́nu yìí fẹ́ ṣe tó fẹ́ ṣe ni pé ó fẹ́ tó pé abrazaki tóbi imam kí wọ́n abrazak kí n rí sofian kí n rí abis hak ẹ́ kátó tẹ̀lé àwọn báwọn òun ni ó wà yọ òun ní yọ àfa abrazak òun náà ní tó ń yọ àfa sofian sọ́rí kò fẹ́ kí sofian sọ́rí náà tó lo tọ́lí kùsàrí pé tó sofian náà tó lè kì máa pẹ̀lú kàbí directly kó ṣe pẹ́ni tó gbọ́ tó bá gbọ́ ìsinádù yẹn àbí ìsìnyàn interest ẹ̀ láti gbà pé òun sì mọ̀ pé kèké bóyá ó kúrọ́ làwọn tó ń yọ kó tọ̀ tó bá gbà tán bóyá ó padà dé lumi ló padà rí ìsinádù tó ní ìgbà bá dídí òkè rí báyìí tẹ̀lifísì ló ṣe so àdìsí ìsinádù yìí ni hakim fi púrúfù pé abdulrazak gbọ́ lọ́dọ̀ ìyáǹsọ́rí gbọ́ fún wa pé kọ́lá àdásánà abdulrazak kọ́lá àdásánà al-Nu'man bùnú abi shayba tònúmọ́ bùnú abi shayba ló wá ní ansu fi hàn sọ̀rọ̀ so ó fi ìtìnádìí lè fi proof pé àwọn ah, abdulrazak gbọ́ dàrẹ́tì lọ́dọ̀ ìyáǹsọ́ pé wá sítọ̀ wọn ni al-Nu'man bùnú abi shayba aláwọ̀kọ́ ọwọ́ afẹ́ proof pé sofia ń sọ orí gbọ̀ngbọ̀ directly lọ́dọ̀ àbí eh wa haddathana abu bakr ibn abi darim al-hafiz bil kufa qala haddathana al-hasan ibn alawiyya al-qattan qala haddathana abd salam ibn salih قال حدثنا عبد الله بن نمير قال حدثنا سفيان سفيان الثوري قال حدثنا شريق عن ابي اسحاق اذا دينا تنبجا دي سفيان الثوري حدثنا tí bá ń sọ àdásà náà ó dùgbé kò gbọ́ dàrídẹ̀ lọ́dọ̀ àbíta sọ ẹni tó wà lẹ́yìn lòun yọ gbogbo àwọn lẹ́yìn òpó عن أبي إسحاق عن زيد بن يسيد عن حذيفة قال ذكروا الإمارة والخلافة عند رسول الله wọ́n sọ̀rọ̀ ìmọ̀rọ̀ àti ìlàfà lọ́dá ní ìsọ̀sílà fún mazakar hadita binawi so ẹ̀yìn òpínlẹ̀ àdìsí méjèèjì ni hatimu fi prúfù pé èèyàn méjì ti yọ kú tọ̀ that hadith tó ìfúrufú àfọ́ ìdápẹ̀ òjò kó mìíràn kẹ̀kẹ́ because yóò jọ bí pé bóyá àṣẹ ah, wa mọ̀ nǹkan kan gba mọ́ni pé ẹ̀kan wí sinadu lọ́gbà ah, kò gbọ́ lọ́dọ̀ kò gbọ́ lọ́dọ̀ ẹ̀sẹ̀ ìbá wọn láyé ni example hakim náà hakim sì sẹ̀rí rẹ̀ sílẹ̀ pẹ̀lú ìsinadu tó ń rí òun mọ̀ pé ní mọ́gbọ́n àbí ṣẹ́yìnbá àlìjánadí ló fẹ̀ kan gbọ́ lọ́dọ̀ sùfẹ́ àǹsọ̀rí òun ti mọ̀ pé kọ́dà gan sùfẹ́ àǹsọ̀rí ò gbọ́ lọ́dọ̀ àbí ta pẹ̀lú pé mo òun lo ruwaya abdullahi bin muhammad kọ́lá adásán القاضي الناخر انا ابي اسحاق ان يد ان سيد بن يسري ان اسري قال ذكر الامام فلما قام يزعم يتوقع ابن آه، الحاكم ابن البي واتي فكل من تامل ما ذكرناه من المنقطف اني بودي تو باو دا دا ديبلي ني كتا تو كونتي عالم يوهات يوم وتيقن يوجي في ان هذا العلم من الدقيق الذي لا يستدركه الا الموفق ọ̀tọ́ níbòlì alẹ̀ pé ìmọ̀ yìí náà àwọn ọmọ tó wọnú ni tó ṣe pé ẹni tí ó tí ó lè mọ̀ àfẹ́ntọ́lọ́mbà fún ní tó wà pápọ̀ rẹ̀ tó sì jẹ́ ní pé ń wá mọ̀ ní gbogbo ọgbà because it's not tí hatin ti fún bẹ̀ kéé ṣe jọ́ kan ló gba méjì ẹ́ ó láti sàlá àkọlọ ó tún wá ní mẹ́ta lọ ó lè tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tó gbélé ìtẹ́nìsì ilé ìjọ tó bá jẹ́ á asáde ti ṣe lágbájá ògbọ́ yóò sì ṣùjú ṣùkúrú ìjọ yóò mọ̀ wá kí ipò ìjọ tó bá lò bókù ṣe mọ́ àwọn kan náà bẹ̀ tánjọ bàdí ìgbà pé wọ́n bá ti wọ́n mọ̀ jù kalẹ̀ wọ́n ìgbàlẹ̀ wọ́n kàn dúró jọ pé lọ́mọ yẹn sinmi àwọn sọ́ọ̀rì mi náà bí so n hakim tó bá dé bẹ́ẹ̀ tó abdullah alqadi afáàgbàni afáàgbàni ní kúfà afáàgbàni bó tẹ̀sí pé ó ní tàṣà yóò gbà oníkàṣà yìí lára but ẹni tó ní ìsọ́fù torí pé wọ́n mọ̀ pé bóyá oníkàṣà yìí lára wọ́n máa ń fi ń lọ ọmọ ọmọ yóò sọ fún wọn pé kí ní opinion rẹ̀ ń pa ẹni tó bá sọ pé òun ò ní ṣe tàbdíl pé ní ṣe tàbdíl láàrin èèyàn alẹ́ àti ìgbìnà kan ó ní ó ti ṣe tàbdíl ọ̀rẹ́ jìnnà ìbúdá bàbá bá kí ní ayé rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ tó fẹ́ ṣe yòókù wọ́n tàṣà yó àmẹ́rin tó dúró déédéé níbi àwọn ọ̀rọ̀ àtẹ́dà ní òun bọ̀tí ó ti ń tàṣà yó ó ní ìsọ wọ́n bí Ibn Uyayna sọ pé wọ́n bí pé má taqulu fi man yufaddilu Aliyyan ala Abi pé wọ́n sọ fún tàṣà yó kí ló sọ ń pa ẹni tó bá gbọ́lá fún Ali lórí àgbà ọkàn ṣáyù tí wọ́n ní láàrin Uthman àti Ali ṣáyù tí ń bá wọn ilé ìlú àríkítà ṣáyù wọn fún àwọn ìpínlẹ̀ àwọn ń sọ̀pọ́ọ̀tì Ali against Muawiya kìí ti tàṣáyù àwọn alágbàápò tàwọn ará Iran ilé ìlú gbogbo nǹkan ni wọ́n dàrú ìta tọ̀wọ́n á bí ok ẹni tó bá tó bá bá adé wípé mísìn ó gbọ́lá fún Ali lórí àgbàkùn pílẹ̀ yìí ó ní ẹni tó bá ṣe ìdàn yàtọ̀ àti ìrì òkè oní wá ní kí oní kàá ìdájì ló lè yẹ kúrú ní ó ní láti bí àtọ́ àlùmùsùlùmí àwọn mùsùlùmí ṣe fi tẹ́gbẹ́ tọ̀ so àwọn mùsùlùmí sájà àwọn sàwábà so wọn ò rá lì wọn ò rá ọba sílẹ̀ sọ́sọ́ fún àgbáṣe jùlọ ìtọ̀ kí lẹ́yìn rẹ̀ bá rẹ̀ yóò ṣe sọ náà pé a lè fọ́nà ìtọ́ fún àgbáṣe jùlọ so wọ́n sọ fún ọjọ́ kan pé balaga ni anaka tana lumin abibakrin wa Umar ó tó mi létí wípé wọ́n ní òun fa àbùkù kan Abubakar àti Umar ó ní wàláhì má àǹtákìsọ Zubair Zubair bíra àwọn àmọ̀gán mi fa àbùkù kan wàkéfà ànálù min Abi Bakr wa Umar tó fi mẹ́ṣàn Zubair sẹ́wọ̀n tó fi mẹ́ṣàn Zubair pé kọ́dà kan Zubair gbọ́n àwọn èrè fàbùkù kan kan Abubakar a'a ìgbé ìgbé ìmàrú yàwó kọ́ hmm, ah, ìtàlẹ̀ òbí pẹ̀lú Usman ní tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n fa Usman tán Aisha radiyallahu anha ó wà ní hajj Zubair ibn al-Awam àti Tọ́lá ni wọ́n lọ convince Aisha wípé kó lọ sí Basra wọ́n ti dé àwọn kan ti bẹ́ẹ̀ àpọ̀n alẹ́ pé kó lọ sí Basra ó lọ lè kókó náà fẹnu sí pé káwé èèyàn kan dìde láti pé àwọn tán pa Usman kan fíṣàn out kan sì pa wọn but already àwọn kan ti bẹ́ẹ̀ àfún alikọ́dà àwọn ọ̀sùn bẹ́ẹ̀ náà ti ṣe tọ́lá náà ti ṣe so now mọ́ọ́kẹ́ fún Jamal ogun Jamal sí Aisha ogun Jamal Zubairu àti Tọ́lá wà pẹ̀lú Aisha against the Alif lóòótọ́ kìí ṣe against but bí pàdísà ti wà nù àwọn làwọn fẹ́ dá so ìdí wá ń sọ ni pé ẹni tó ṣe pé gan ó hàn wí pé sáyà àìsà ló wà ìgé ìsì àlè gan bí ò fa bùkù kan tọ̀kí ní bàbá ọ̀kàbílà gbogbo sáwọn ti kú kọ́rọ̀ àlè tó ṣẹlẹ̀ sí pé wọ́n láì máa ń tákùtù zùbẹ́ pàkíyèsà ànáàlù ní àbẹ̀ ìbákan pé ìgbàsùn tó ṣẹlẹ̀ yé mi mo bá ó dẹ̀ jẹ́ nìkan tí ó ní ó ní píríncípù ó sì dáa kọ́dí abadul awam ó ní ṣẹ̀ríkù ṣẹ̀ríkù afáàkúfà wà lọ sí bàtọ̀ wọ́n àti rí bàtọ̀ wọ́n láwọn sọ fún pé iná ìdáná qawman minal àwọn kan náà mu'tazila wà lọ́dọ̀ wa níbàyìí yunkiruna hadhihi al-ahadith àwọn ahadith tó ń fẹ́ ká su ahadith sifat wọn takò hadith pé inna ahlal jannati yarawna roba. wọn ará jẹ́nà wọn rọ̀ lọ àdìgbà wọn iná lọ yanzilu ila sama'i dunya ọlọ́wọ́n bó sọ̀kalẹ̀ sánmà alákọ̀ọ́kọ́ pé àwọn mọ̀tásílà ń takò hadith sẹ̀ríkù wa kàbí hadith mẹ́wàá tó jọba yìí hmm? kí bó ṣe wà wọn náà ó sì bìlí bẹ̀ kò sí àpéyìntì

fa'akazna dínàná an abna ìtàbíin an ìsọ̀hàwà ẹ̀sìn tiwa àwọn báwọn tàbíin àwọn ọmọ àwọn tàbíin ọ̀dọ̀ wọn làwa ti gba ẹ̀sìn tiwa tó fi dọ́dọ̀ àwọn sọ̀hábà àbí fàhún ẹbí àwọn amman akhaz ọ̀dọ̀ ta làwọn ti gbẹ̀sìn tiwa àbí sẹ́bẹ̀sì sára sọ ìdáwà ń wíjì tábìlì bí tá àgbà nìkan àkọ́fúnná dínàná an abna ìtàbíin an ìsọ̀hábà fahum amman akhazu èyí táwọn ń gbìyàn kan sọ́dọ̀ ẹni táwọn ti gbà kí ni túmọ̀ ẹ̀ kò sẹ́ni kankan ti ń sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ bùkún òun ti jà ní wọn pé ẹni tí ò lè sọ pé ọ̀dọ̀ ẹni tóun ti gbà mọ́ rẹ̀ ni ó mì pé náà ló bẹ̀rẹ̀ rẹ̀

àtìbá àtìbá ìtàbí e ọ̀dọ́ta ló ti kéwú dákọ̀ wọn because àwọn tó jáwọn àfá lásìkò àwọn sọ́lọ́fà náà àwọn tàbí àwọn tàbí náà ni ọ̀dọ́ta ló ti kéwú dákọ̀ ẹni tó sọ rílé kò ní rí ok dákọ̀ ẹni tó sọ ní àwọn àfá àti wọn kò ní rí dákọ̀ ẹni tó sọ àwọn fà dẹ́ sẹ́kì ní yìí ó wà ní dẹ́rì pé kó ṣẹlẹ̀ lásìkò wọn ló fi ìṣèhádì sẹ́jà wọn ni òun ò ibi ká sọ pé ní ìsìnkú kí ìbá tọ́lọ̀ bá sọ fún fáàrù lálùjẹ́ náà ẹ gbọ́ sàgbáwà náà níbi bíbẹ̀ because kò wà fẹ́ gàgánù gàgánù kò àfẹ́ jìrún kò àfẹ́ gbàwẹ̀ kò àfẹ́ zàká tọ̀ ká sọ pé ní ìsìnkú tó bá sọ pé ah ìdájọ́ kan bẹ́ o a ní láti kìíyàsí lórí ìjẹ́kẹ́rẹ́ tó ṣẹlẹ̀ a ní láti kìíyàsí lórí àbí ah, tó bá bẹ̀ ni hajjá wo ló wà ń wọ́n ní ọta kò ọ̀dà yín kí ló mú ọta kò ta ló sọ yóò lóun ẹni pé kò sómi ni mo rọ jẹ́ mùsádì ni ọ ìgbà tó mùsádì ni kì í ṣe sáńpẹ̀ ní bídíà ni nǹkan tó lè fi tì sí tàbí tó lè fi sọ̀hábà àmọ́ tí ó correct kódà tí ó bá correct tó ní pé mùsádì ni ìwọ o ti rẹ̀ èèyàn fi tì sí ó ṣò pé ìwọ fẹ́ tẹ̀lẹ́sìn ni but mistake yẹn àtòkè gbogbo àwọn táǹpẹ̀ ní mùsáàdì náà sálàfù wa wọ́n èé lè rí ọ̀rọ̀ wọn fi tì sí ẹnì kankan náà wọ́n fi ń pè wọ́n ní mùsáàdì kí ni opposite mùsáàdì mùsáàdì ó nù mùsáàdì yàní amman ta ló sọ pé ah, lágbàjá sọ kọ́dà wípé mistake náà balẹ̀ nìyẹn ṣe wọ́n bà fún wọn ò ní gbà mùsáàdì wọ́n kọ́ kọ̀rẹ́tọ̀ ọ̀rọ̀ yẹn pé gbọ́ orí èèyàn fi tì sí ó mi pé ìwọ náà tó fẹ́ dá nǹkan míì lẹ̀ nínú ẹ̀sìn gbogbo iṣu táwọn tí ń pè ní alùlù àwà pátápátá kò sí ẹnì kankan náà tó dálẹ̀ fún ibi tí wà láwà ní tí káwà rí gbàsọ ní ti pé lọ́dọ̀ tèmi o ẹni tó bá ṣe ìdìnà tí ò tún bá so nítorí pé mùtẹ́rì nù pé ìdúrà kí ni ń ṣe ọ àwọn sàábà sọdún tó kọ̀ báyìí ayẹ̀kọ́ sọ báyìí kí ni ìdí ìrìn òwúkò tẹ́rẹ lọ́rùn pé tí òjú tẹ́mi lọ́rùn pé sàábé kan sọ́lá wọ́n ti dápẹ̀ kò sí à ó tó wá fẹ́ dá ní ilẹ̀ mùtẹ́dìmù lẹ́ẹ̀sì ni pé wọ́n èyí sábà àti mọ̀sálì ti fi yíya ọ̀rọ̀ ìtọ́jú kọ́ táyà lọ́mọ tí a ń tó fà òun Quran zọ́ yí rẹ̀ wá sí báyìí mo fẹ́ ṣe kìí yá bọ́t gbogbo nǹkan táwọn bí yóò sọ parapata kò ní fi nítọ́ka wà lọ́kàn rẹ̀ lásán tó fẹ́ ṣe nǹkan tẹ́ bá yọ kàwárí ìdìkó ẹjá yọ múrídíá múrídíá ò lè lẹ́nì kankan ti tì sí wípé láyá ń fa òfẹ́ àìmá láyé ní wà láńkú ẹ̀ lérí kàáyé jóná ṣe tí kúrán bá sọ pé lẹ́ẹ̀dárú ìmánámà ìmánì tó kò tẹ́ ọlọ́run ni ṣe kò kílẹ̀ tó ni ọ ní ah, ẹ̀ à ń ọkùn wọ́n tún rẹ̀ wọ́n pín lórí lójú sẹ́ńtà abẹ́ kan sọ nǹkan míì tó yàtọ̀ sí tó bá òun ló jẹ́ kó dàrú mọ́ mi lójú wọ́n ní kò sọ sẹ́ńtà bí mi sọ mi ah, ah, ẹni tí lọ́wọ́ bá dé bẹ́ẹ̀ mùtádì náà bẹ́ẹ̀ náà ni kọ̀dárí tẹ́lẹ̀ kọ́wàá wọ́n ní kò sí kọ́dárí kí ló ní kò sí kọ́dárí ọlọ́ni iná kúnlẹ̀ ṣe ìkọlọ̀fún náà òbí kọ́dárí wọ́n ọlọ́run bá sọ̀rọ̀ kọ́dárí tó kàn tó kọ́ lọ́wọ́n èkí ló dé tí ò tó wà báyìí sí sọ báyìí lábájá sọ ò sẹ́ni kankan kó jù ǹjẹ́ kí ló ń tó lé ní imanu pẹ̀lú eléyìí mùsádì ni pé ìta sọ ni pé nǹkan tí ò sí hájà fún tí ó dẹ̀ dàrú ni wọ́n máa máa mú mi láì má fi tìtẹ́ nìkan kan pé lágbájá ló sọ ọ́ ló fi jó dàrú ọmọ mi lójú kò sí tùmọ̀ kan pé òkùnrin ẹ̀rìn kó

ìṣèhádì wo ló ní ìdíyegi pé wọ́n ní àárọ̀ lọ yàrá kìámà kí ni ó ní ọlá ń bẹ̀ ẹ́ so àyà kùránì ò tako àdíjò tako àdíjò ó ti pọ̀ lọ́bí ẹran kí ló bá débi pé àwọn àdíjò wọ́n á ní tó ṣéwọ́n náà ṣe rí nílà láti wádìí olóhùn òṣè tó lè kéwú ẹ̀yàn dáa tá ló fọ̀rọ̀ yìí tó ní mìíràn mo fẹ́ rọ́pà àdẹ́ àwọn ògbà ó láàfá ó fẹ́ dẹ̀ sí àwọn onípe àálù àwà so ní shariki sọ yìí shariki sọ wípé inna nahnu amma nahnu fa akhadna dinana an abna'i tabi'in an as amman akhadhu so tamale ko ora ya ni kí ló bá dé gba quran ta ló kọ́kọ́ sọ oníkùsì ta lẹ́kọ́ dọ́rọ̀ oníkùsì ẹ̀yìn tọ̀ sí àlòmọ̀ nídìí ẹ̀ tó ti ní láti ṣe àṣẹ ìṣàdúwọ̀ ni wọ́n ní kó wọ̀ ayàpọ̀ á ní òtọ́ mi ó ní kò tó nǹkan mọ̀tẹ́lì rẹ̀ lẹ́bí pé gbogbo àwọn sáńpì ní alúlà wà ń kọ́ irú àwọn akéèdà kan tó sí ẹni rẹ̀ sákò lè lẹ̀ mọ́ lẹ́ni tó ṣe pé lóòótọ́ lè pé iṣu fèkè ní ṣùgbọ́n ẹ̀rí rẹ̀ clear ó sì mú mi irú yẹn ni wọ́n ń bá Abu Hanifa àtàwọn àfàbẹ̀ jà àhádìí tó pọ̀ báyìí tí ń sọ nǹkan kan náà báyìí tí ò rújú báyìí ẹ̀ oṣù tó wá lọ fi kìyàsì ògbàdà wọn ò bínú sí i tí wọ́n ń lò gangan ní kí àwọn kí masail muhkama muhkamat àwọn iṣu tó fi muhkamat ìwé ẹ̀rí rè ò fẹ́ kan rújú ẹgbọ́n.

mọ́sí kan náà kó àtàwájú nígbà tó wá sí àwa wá fi gbogbo ilé ìrìnlẹ̀ àwa bọ́ sí rẹ́ẹ̀mù mọ̀sáìlù fìkìríyà tó ṣe wípé ìmù láàrin àwọn sálàfù wa gan kìláàfù bẹ́ẹ̀ ìjọ kọ̀mọ́jọ pé eléyìí wà arújá jẹlé ìlọ tó ìpé kọ́dẹ̀ tó bá sì mú kejì náà nǹkan òun ò ní pè ní mọ̀tẹ́lì kìí ṣe mistake lára ọdún mọ́yàn ìfẹ́ ní pé sábà rí pé bóyá ní òfin ọ̀nà kan wà bóyá ìmáàmù ńláńlá kan tó jẹ́ tàbí ó ti ṣe mistake lórí mọ́sálásí torí àwọn ẹ̀rí gan sí ẹ̀fẹ́ tó kálù pọ̀ fi mistake àmọ́ tó fóun ló ṣe ní òfin jẹ́ kí wọ́n fi hàn ẹ́ wọ́n rí pé bóyá ní ṣe tàbí kan ṣe mistake lórí mọ́sálásí tàbí tàbí kan ṣe mistake lórí mọ́sálásí ẹnì kan ṣe mistake wọn wọ́n wá rí pé ìwọ gbogbo àwọn mọ̀sáìsì tó ọ̀fin sẹ́ẹ̀sì gbogbo mistake wọn ẹ̀ ló wá ṣe é mọ̀ pé wọ́n ti sọ ah, ah, Ah, ah. Ah, pé ìwọ yìí lẹ́jẹ̀ sí ní pé kìkọ́ tó bá jẹ́rọ bá sọ́nà tó bá ìbọn bá tẹ̀lé mistake bàbá rẹ̀ tó ṣe tó fún mistake ìtara yáwẹ̀ òun ni wọ́n ń pè ní tàtàbù òrùkọ̀ tàtàbù òrùkọ̀ pé kó rọ́sùdọ́mì kìí ṣe pé ìdẹ̀kùnrọ́mì pé mistake is the last mistake àwọn àfáà ńláńlá ìwọ́n wá mọ̀ wá ń kọ́lù rẹ̀ káàkiri wọ́n wá kójọ wọ́n wá lò fi sẹ́sì

ọwá ni òkú gbọ́ fún láfà kan náà sọ pé kìí ṣe tú láti wíkẹ́ ẹ̀kẹ́ fàájá pẹ̀lú lágbáwá péyàn lè fi èdè mìíkẹ́ ó fi fẹ́ mú sàbàláwò ọtún wá bọ́ sí ìrìn àwọn Allahu Akbar ní orúkọ ọlọ́wọ́n sẹ́wọ́n pé ó sàyò náà nígbà tó sàtẹ́ náà a tún wò pé níbi ọ̀rọ̀ mútà mútà pé ìdà ó tún mú àwọn fẹ́lẹ̀sọ ó tún jáyò náà mẹ́sẹ̀ bá ìwọ yìí láyé gbogbo ìwọ̀n àti ìyẹ̀pàpọ̀ fẹ́ nìkan wọ́n ti máa máa pé ó lè sọ pé mistake because kìí ṣe ìlú kan gbogbo ẹgbẹ́lẹ̀ tó bá ọ̀pọ̀ lè ṣẹlẹ̀ so kìí ṣe ordinary mistake làwọn sára bá fún lè máa wọ èèyàn tẹ́kùtù ọ̀dọ́ bá ti rí ó ti rí pátá pé ní ìsìlá kéèyàn rí èèyàn pé wọ́n ní a ah, àti ah, ló dé ńgbà tẹ́ fẹ́ sin òkú telkin ẹ̀kà gbé písà rẹ̀ wá ń sọ pé eh, lágbájá ọmọ lágbájá ẹ̀dàpọ̀ rẹ̀ ẹ̀dàpọ̀ ya rẹ̀ tí mú kárà kí ní ìfàtẹ́ ìsìn tàbí kínú fún ṣàpẹ́lẹ́ ìsìn pé hadith rẹ̀ wà sahih but mọ́tàbù malik wọ́n wọ́n sọ mẹ́ tọ́ tàbálẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá mọ́tàbù malik àgbóṣe awárígbó múyàn tẹ́fẹ́ yìí nǹkan lọ́ba máa gbúrò orúkọ àwọn kan tó lù ọ lọ́tí mú ni ẹgbọ́n mi ọwá múyàn tán awá wo bí oúnjẹ òkú ó tún lọ lè má dìsì kanáà tó tún wá sahih ẹ́ ọ̀tún ni wọ́n á ní tó bá ti di jọ́kẹ̀ẹ́jọ́ òkú ó dìde yóò yọ àtọ́bàlẹ̀ wò níbi ìbòmí náà gbogbo èyí tó ní tẹ́ẹ̀kì gbogbo mọ̀dárìkù ló wá sàjọpọ̀ àánú ń bí dàní ìtumọ̀ pé ẹni tó fẹ́ bẹ́sìn jẹ́ ni ọ kì í ṣe nǹkan kéékèèké ni wọ́n fi ń fáwọn ọmọ bíjà ẹ̀yìn ṣe ní fáwọn sálàfù wa pé wọ́n pé wọ́n pé wọ́n wà túnṣẹ́ sí pé áá bíjà bá jẹ́ wọ́n bá ń fọ́ wọ́n máa ń mọ̀ pé nǹkan jẹ́ mistake tí wọ́n dẹ̀ máa wọ́n pé no mistake kìíní àmọ́ kìí gbogbo ẹ̀ tí bá ń ṣe lọ bí i ó dìgbà tí ó tó sàjọ pé ó bọ́ sí ìtìrò eléyìí sàjọ fẹ́nìkan tí bá ìfẹ́ bá máa wà òun ni Suleiman tẹ́yìn fi sọ wípé màǹtàtàbà rukhsata kulli alimi ìṣtàmà ash-sharru kullu fi ẹ̀tọ́ ẹ̀fẹ́ tí bá ń fọ́lò tí sẹ̀lẹ́tì káàkiri tí ń tí káàkiri ní ibi táfà kọ̀ọ̀kan ti ṣe mi tẹ́ oníwà fẹ́fẹ́sẹ̀ gbogbo aburú ló parí sílá pé èyàn fi èyàn fi ẹmu sàlùwàlá ó fẹ́ kí ọ̀rùn ó ké pàṣà pẹ̀lú Yorùbá ó fẹ́ rùkú ní tó mú bí rùkú ní pé wọ́n dé mọ́sàtìlá ìlàgbọ́n

ṣàgbé mọ́tàbí mọ́mọ́ àmọ́ nìkan ló ṣe bẹ́ẹ̀ tó bá ṣe ń ké síbẹ̀ ó mì kó fẹ́ máa máa ṣàájọ ọ̀hún kò fi kú òun ni wọ́n pè ní tàtàbó ọ̀rọ̀ kan. Hmm? ee òun náà kò ṣe tọ̀ yóò hájì tẹ́bá tí wàá rẹ̀ tó bá ti ń lè ẹ̀ ní dáhùn tù gbé sáré ṣẹ́nu náà ẹni dáùtì so àti dáùtì sẹ́tì máa ń ní ìkọjọ́ bẹ́ẹ̀ sẹ́ ń gbú bí i díà fún everybody yìí ẹgbàgbé jọ́fọ́ mọ́ṣàlá ó ní ẹ ṣe tààrí nípa pé kátọ́ ò ní kíní ẹ̀ àmọ́ ẹni bó ṣe rí ìdájú ní pé mùtádì ní pé ẹni tẹ́ ìfẹ́ pé mùtádì ní pé mùkọ́lìdì ọ̀yá ní síbáyì bóyá èèyàn ti wà nílùú kan for five hundred years náà dáàbò kan wà lónà wà lórí ẹ̀ so èèyàn mélòó ní kéwù ẹ̀yìn ẹ̀jẹ̀ àwọn bàbá àtàwọn bá bẹ́ẹ̀ wọ́n ti fi fi fi fi lájọ ní kéwù tó bá náà ní Allahu Akbar Allahu Akbar ìṣe ẹ̀yà ni bó ṣe bá àtàwọn ṣe náà wọ́n á ṣe bẹ́ẹ̀ a lè máa kọ̀rẹ́ kí àwọn kò ní ìṣèjẹ́ òun tẹ́lẹ̀ kí ni nǹkan ní ìwo ló mọ̀ láwùjọ ẹ̀ bí ó ní wọ́n ní wọ́n sábà máa ní kò sí máa ní kò sí tẹ̀lé ni sẹ́kò tó tẹ̀lé ni kí ló tó tẹ̀lé wọ́n tún dá máa ara rẹ̀ jáde ẹ̀hẹ́n kì í ṣe ẹntàpẹ̀ ní mọ̀tàdì lẹ́n tó ṣe mistake ẹn tó ṣe pé lẹ́yìn àtúnṣe mistake tán ó ń hàn pẹ̀lú ẹ̀rí pé ó fẹ́ bẹ̀sẹ̀ ọlọ́run ọba jẹ́ pé because gbogbo excuse tàbí rí pé ah, mistake ló ṣe ó yọ pò hmm? ìyàtọ̀ mi láàrin al-muqtadi òun lẹ́sìn ní pé ń jọ báwọn sọ́láfù wa bá fẹ́ lè má àwọn àfábà bí hà nípa lórí ìrìjá kí ló dé tán pé ìrìjá ní ìrìjá olùfùkọ́há kí wá sí wá sí fùkọ́há tó gbọ́dọ̀ fún tó fi rú àwọn àìmà làwọn tákó sí ká àwọn eléyìí ìtàn tó fẹ́ bẹ́sìn jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí ìkàyè ọ̀dà ní sí báyìí ṣe mọ̀ pé ìkàyè náà làwọn òfin sọ Ibn Hajar rahimahullah kí ẹni bí náà dá ìfẹ́ bẹ́sìn jẹ́ ẹ̀bá tí wọ́n bẹ́ẹ̀ jẹ́ bàbá bẹ́ẹ̀ jẹ́ta ló wà tó jẹ́ jù pé torí pé ó kó sáwọn tàwí ló ní àlítòlù tàwí àmọ́ ilé ìjọba ti jẹ́ tó mọ ọdún tó lò tó fi ṣe fẹ́ jẹ́ọ̀sọ̀ twenty five years ó ṣe ní ìlà ó ṣe wàhálà ó ṣe gbélé ìṣẹ́sọ ó ṣe ayájọ́ àdéhìí tí wọ́n fẹ́ tó tó ní ìfàtùlù bá rí ẹni tó fẹ́ pẹ̀sì jẹ́ ó ṣe ìfàtùlù bá rí ok kìí ṣe mistake mi nìkan wọ́n fi mú bídà á ní tẹ̀lé ó ní mistake lórí mistake àmọ́ kìí ṣe gbé ẹ̀ tó ṣe mistake ló bídà tẹ́ ẹ bá rọ́ bídà ẹ lè ṣe mistake tẹ́ ẹ bá rọ́ bídà ẹ lè ṣe mistake yóò ti wà tó glẹ́rì hmm? ẹ̀yìn kìí fúkẹ́fúkẹ́ ìfúnmọ́ bí èèyàn ṣe jó bídà especially níbi tí bá ti ń sa àwọn àkùwálì pàyíká ẹ̀rẹ́ èèyàn ní ti báyìí ẹwọ́n gbọ́ kan débì kan kan ní gbọ́ kan nínú Ramadan hmm? nígbàtí ó mú opinion ó ilẹ̀ gbọ́dọ̀ mọ́ dáadáa tó nù bá sàtì ìyọ alẹ́mọ̀jẹ́ sàyọ ó mú bí ti Ramadan nígbàtí ó ìrun ọmọ obìnrin náà pé kátó kásùbà ìgbọ̀dọ̀ sí máa ń kéé sọ̀rọ̀ gbogbo ìpàgó méjì ó mú sọ̀rọ̀ báwọn ó tún mú kásùbà náà àbúrò méjì nígbà tí ó dé ibi masala àwẹ̀ ó tún mú kíníkà tó jẹ́ ṣáàbù lẹ̀ bóyá ẹ̀sìn ó sọ wípé ẹ̀wọ̀ táà bá fojú wa gẹ́gẹ́ rósù báyìí à ní dáàbò ó tún mú ìrìnà ẹ́ nígbàtà tó yá àtúnwò wípé ó tún débi masala mìíràn ó tún mú masala wípé bíyàn bá fẹ́ fẹ́yàwó kèsì láti kẹ́yìn ní wàlí ẹgbọ́ àpẹ́gbẹ́ àbákanáà sọ yẹn náà ó tún jáde náà mà hmm? tọ̀ ẹ̀tún mú masala mìíràn gbogbo àwọn mọ́sálà tó jẹ́ mistake láti jọ́ sí islam ti bẹ̀rẹ̀ lòun sàjọ ìdẹ́bì ni pé torí ọlọ́run ibo ló ti gbogbo ilé ìtìlájọ papọ̀ fún ọ báyìí torí pé bọ́ ìpára kúfà ló bá ṣe mistake lé kò ara àtọ́mi tó bá jẹ́ mọ̀lẹ́ kúfà kò ní kó mistake ara makam ìdúgbò kò gbé bẹ́ẹ̀ kò gbé bẹ́ẹ̀ ìta ẹ̀fẹ́tì fẹ́yàn ní pé sọbalọ́gbà ah, lágbọ́já kílẹ́tò fi ṣe talqin wọ́n ah, ni àmọ́dá maliki ni mọ́dá maliki ok a ẹ̀fẹ́tì pé ah, kí ni mọ́dá maliki ń pa kábojú àdúgbòmìnir lè jùbá ó yẹ kárí ọ́pẹ̀ pé ok àwọn maliki sọ pé ó fún bọ̀rọ̀ mọ́ta fún jùbá ìgbọ́n tó wọ́n tó ní mọ́dá maliki mú bí talqin tó To ọ̀nà kan òun nǹkan táwọn bídà máa ń kó sí nǹkan tí àlùmọ́ ò ní jù fẹ́gbẹ́ wọn ò sì lè fi tì sí ẹnìkan kan náà tó sáwájú because ẹni tó wẹ́ pé nǹkan tí èèyàn bá ní jì ni a sọ pé òkè kọ́dà táwọn tó sáwájú tí ò bá ṣẹlẹ̀ lásìkò wọn ẹ lè ṣe ìṣèhàd pé ìṣèhàd ò wọ orú nǹkan tí òpó tí ó kan láti bẹ̀rẹ̀ lásán ni òun lẹ fi rí i pé àwọn tàbí ìméjì kan bọ̀ wá láti bá sọ yá bọ̀nà yá mọ̀ àti òmìnira abrahaman ni wọ́n fi lọ́lẹ̀ ń wá abúlẹ́bùn wọ́n káàkiri pé ìbéèrè lọ ní pé káàkiri pé kò sí kọ́dà sí kò lé kò lé ẹgbọ́ ṣé ẹ̀yin sàájá ànábì sọ̀rọ̀ pé kò sí kọ́dà òun àkò sí o ìtumọ̀ ẹ̀rí pé gbogbo ẹni bọ̀tí wà láì because òun ò lé líǹkì ẹ̀sìn rẹ̀ kí ẹ sọ̀rọ̀ fíkì ọ̀rọ̀ bìlífù tọ́bájọ́rọ̀ bìlífù ìkílóyè tó ṣe pé nǹkan tó kà wọn táwọn èèyàn gbá tọ́kàn tí ò bá wọ́n tó wá ní kó dákò èèyàn tó dákò èèyàn tó bá bẹ́ẹ̀ ṣe kọ́ yóò máa wá dákò èèyàn níbi tó bá ti ní fèkì yóò mú tẹ́lẹ̀ yóò wá jẹun hmm? nígbà tí èèyàn bá mú tó mú wò kìí ṣe tó ṣe mistake náà pẹ̀lú ìdíjà kọ́dà bó ṣe pé mistake àkídà ní ṣe bóòlá ìṣẹ̀lọ̀ pé mistake ni bóòlá ìṣẹ̀lọ̀ pé mistake ni ẹ̀ṣẹ̀ ṣékin sọ fún yín o ní pé nǹkan pè ní mistake ní nǹkan tó ṣe wípé kò define ẹni tí ó ṣe ẹgbọ́n tẹ́bá fúnyàn pé àlábájá ti mistake ìtumọ̀ pé kìí ṣe bó ṣe máa ń ṣe nù náà láti kẹ́lé mistake ẹ kọ̀rọ̀ lè wo gáálíbù àwálì yìí

ó sọ dáadáa ó wá ṣe mistake márùn wá ní márùn ló fẹ́ fi define ah, ah ẹ́ àwọn èèyàn máa tara wọn ẹ̀ tó orin tó bá tóbi jóbi dáa ni pé ó sọ̀rọ̀ síjọba lórí mímbà rẹ̀ ó sọ̀rọ̀ síjọba lórí mímbà rẹ̀ tó bá jẹ́ mistake tọ̀ gbogbo yóò ti ṣe gbèsè ayé ẹ̀ fún 50 years kọ́lọ́ ẹ̀ kó fi define ó yẹ kẹ́yọ̀ kan tó sọ fi define anybody tó bá ti ní thinking ẹ̀ thinking àwọn kàwárí jù kàwárí jù ló mistake ẹ̀yọ̀ kan wo gbogbo àsànájẹ̀ Yeah, We are asking Quran and we in the Quran we be innal hasanati yudhibna sayiat. Dáadáa te ma ni ma mai da lo ni. Láti wọn ah mistake ni ituma be ẹ má tẹ̀lé lórí mistake ni. Ame ẹ lè gbé dájọ́ lé lórí. Why? Because gbogbo tẹ́ bá pe anybody ńkọ́ o in tó common tó borí lé lórí la bi ṣe dájọ́. Ẹ kí n fẹ́ l'example. Tí ma pe huwa rajulun salih èèyàn rẹ̀ ni kìí ṣe tí mọ̀ ń sọ ní pípò níwà bú lọ́wọ́ oore ló pọ̀ jù ní wọ́n máa mọ̀ ìtumẹ̀ ẹ̀nu tó bá ní ó wà rọ́jò ló ń tọ́lẹ̀ èèyàn bú ni kìí ṣe pé kò ní dáadáa kankan tó ṣe èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ tó bá ẹ̀kọ́ ṣe pé kéèyàn tó jẹ́ kò gbọ́dọ̀ lábúrú kankan kéèyàn tó jẹ́ bú kò gbọ́dọ̀ lórí gbogbo àwọn àfáà náà sọ wọ́n ní ta ni al-adlu àrùsálà fẹ́wọ̀n ìsára mọ̀ṣáfẹ́ ó ní al-adlu mankana gbáàlìbò àlẹ́ yìí ẹ́ tọ́ àtàlà ẹni tá à ń pè ní adlu ẹ̀ sọ pé in tó borí jù mú ìfẹ́ sí ẹ̀ kò ní pé ìtẹ̀lé tọ́lọ́ tó borí jù kí ló bẹ́ẹ̀ kò sí lọ gálábà yẹn òun lẹ́sìn báwọn èèyàn tó mistake kọ́ lẹ́sìn pé wọ́n ti lọ ṣe mistake pé kò sí mùwázánà ìwíkúwí lọ́rọ̀ yìí kí ni wọ́n ti fẹ́ ṣe ẹmọ omi stéèkì kan ṣe ìtàlẹ́ ṣe oní pé wọ́n láwọn kọta ń bá jà báyá wọ́n bá wọn ìkùwánù jà rí ẹmọ gbọ́wọ̀ ìkùwánù ló kọ́ sàtẹ́jù kí ni ìkùwánù yìí sàtẹ́jù tún bá sọ ìkùwánù tí mi ń sọ bóyá àwọn jàmà á ti ti wà náà lè ṣe òfin náà pẹ̀lú àwọn tí ma sọ ìkùwánù tèmi tèmi ń sọ ìkùwánù tòkèlè mi ń sọ ẹ pa wọn jama áàtùtù lórí ló kọ tí wọ́n ń jẹ tẹ́ẹ̀bá ti ní parọ́ mọ́ wọn ẹ dákọ̀ wọn ibi ìwó ní ìwúwó mọ̀ mọ́ pé ogun ló kọ̀ọ̀kan náà dákọ̀ ẹ̀yàn kọ̀ọ̀kan ẹgbẹ́ báyìí ó kọ̀ báyìí ẹgbẹ́ báyìí ó kọ̀ báyìí tọ́ọ̀bá ti ní parọ́ mọ́ bílẹ̀ tó ní fìlà dọ̀rọ̀ pa ẹ̀ tèmi bá ń sọ ìhùwánù tèmi ìhùwánù tókè ọgbọ́ tí n bá ti sọ tàwọn jama áàtì ti sàlẹ̀ ìmọ̀ sọ kan rẹ̀ ọgbọ́ ìmọ̀ sọ èyí ti ní parọ́ mọ́ ìfimọ̀ bá máa ìṣì ní gbọ́n kan tó bá sọ ń pa tí ò bá kíláàsì ni so now kí ni wọ́n ṣe ni pé àwọn àpá súnà àti point àwọn kan bẹ lókè náà wọ́n fọ́ àtàwọn míì náà wọ́n rọ́bíṣì àwọn àpá súnà ní díẹ̀ táwa bá wọ́n pẹ̀lú nǹkan ní fẹ́sọ̀rọ̀ abúlé fẹ́sọ̀rọ̀ ah ìgbà yẹn òun ló kọ́kọ́ kó ọpọlọ àwọn ọmọ kéfẹ́ẹ̀tì ẹ̀rọ wọn gbọ́ kọ́lá wa náà gbọ́ ńbẹ́ ó fi gbó yàwọ́ so now ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba náà wọ́n ń fa ẹ̀rọba sàúrí kí n fáàdì kí ní àkà ẹ̀yìn wọ́n change ìṣẹ̀rí àpòsí wọn kí ló dé lẹ́yìn tó kọ́kọ́ pàpàrà ṣe bí báyìí rẹ̀ kí n fáàdì tán wọ́n ni kí n fáàdì ṣe káàfẹ̀ yóò sọ́nà káàfẹ̀ yóò wá ní ẹ̀yìn ṣe bí bá ti fatuwa kan ṣe wú pass the fatuwa ẹ̀mọ́ bí ó sọ wú pass the fatuwa abdulaziz pass the fatuwa is a káàfẹ̀ Dia boleh cakap bahasa. Wo passe fatwa? Eh? Hablar con vas passe fatwa. Dia kafir. Dia magunu, dia mwe. Bó ṣe wá bùkù kù. Ọlọ́run ọba àwọn àfáà yìí sì dúró déédéé. Àwọn àfáà wọ́n wá jáde, àwọn onígbímọ̀ àwọn fẹ́ràn wọn wá jáde, wọ́n wá tó àṣeyọ. Àtàwọn èèyàn náà táwọn náà sọ orú rẹ̀ fún àwọn àfáà yìí. A sọ pé fàáfàá kan bẹ tí ò ní ní ṣe ṣùgbọ́n mi fi ní ìfẹ́ ara ti ń dá wà lálẹ́ pé àṣejù táwọn yìí ń ṣe ń jọun náà làwọn kan náà fẹ́ mọ́ ṣe ń pa wọn lónìí sẹ́gbà tó wá ṣe tán ọlọ́run wá gbọ́ láwọn afá ìlú ọlọ́run bá ó sọ wọ́n lẹ́sà lórí dúdú òtù wọn ojú pé wọ́n ní mistake mọ́ wọ́n gbé ìrìn pẹ̀lú kẹwàá nígbà tí ọlọ́run wá gbọ́ láwọn ìlú tíjọba náà wá dìde àtàwọn àfáà mi wá dìde fáwọn èèyàn tán lálà sáwọn ṣẹ́bí kí láwọn èèyàn wá ń ṣe òun ní pàwọn èèyàn pé kílódé lálàsáwà àbáṣọ wà níbi bẹ́ẹ̀ dá sí ni àwọn tán kó lálàsá àwọn àfá nígbà tán bẹ̀rẹ̀ sí gbá àwọn àfá àti wọn mú tán gbá wọn náà mú ìtàn kan sọ pé áá kílódé ó sáré pé síbi tó káà kú tó rẹ́gbọ́ tó mọ́ níbi tán dá sí ni kílódé kó jẹ́ áńsà wa àwọn kan náà àwọn súnà náà wá ṣe mistake

kìí ṣe kí ánsá yìí jẹ́ pé kò sí ìgbà jíjẹ́ mùwázà bá tí kò sí ìgbà jíjẹ́ mùwázà náà kọ́dà mùwázà láti wàlìjẹ́ náà ah, bẹ́ẹ̀ni ẹgbẹ́ hàn kí láti wàlìjẹ́ náà ọlọ́ ní fa ámà màá sáàkù láti wọ́n wájú nù ẹ́ kọ́wọ́ fi iṣẹ́ sọ̀rọ̀ ọdún ẹ́ tọ́ pé ọlọ́run ọba wàwúdí alìmọ̀wàzí alìkẹyà á gbé kéèlì kalẹ̀ ẹni tí dọ́lọ̀ ẹ̀bọ́ ìjúwẹ́ bọ́ láìdá ṣùgbọ́n dáadáa ló pọ̀ jù ló tẹ́wọ̀n ẹlẹ́gbọ́n àjẹ́mà so ìwọ wá ní ẹni tí wọ́n ń wá lẹ́yìn tí ò láìdá rárá ó tún wá dúó kó rí lọ ìwẹ̀ ó tún lọ lè wá jẹ́ ẹnu ni kó sábìlẹ̀ wọ́n kẹfẹ́ jáde pa so ẹ̀sìn náà nìyí náà tọ̀ sábà sọ̀rọ̀ bídà tí ẹni bídà tẹ́yẹ̀ ń ṣe pamọ́ ni wọ́n fi mú yàn o bídà tó gbé o ebi bídà tẹ́yẹ̀ ń o pé mo fẹ́ lọ lé yàrá rẹ̀ kíní ṣe pé mo rí lóògbà àná pẹ̀lú lágbájá pé nǹkan tí mú ẹ̀ bíjà kíní mo rí pẹ̀lú lágbájá òun náà ni bó bá jà náà rẹ̀ ń kọ́ tán bá yàwó lọ́wọ́ rẹ̀ bá ń kọ́ mistake mistake so ṣẹ̀rí ìkókó sí tàṣẹyọ àmọ́ níbi ọ̀rọ̀ asma wa sifat àbílà ìsìfàtì tó ó ní àmà náà náà فأخذنا ديننا عن التابعين عن أبناء التابعين عن الصحابة هم أم من أخذوا وشريكهم تو. uh, lẹ́yìn ẹ̀ another thing tí ṣẹ̀ríkù تو. àwọn láti tí ṣẹ̀rí kù ṣe ohun bí ìpé ó lẹ́bí ànáfàáì ni lálọ́ àpìnlẹ̀ ló kìí ṣe mọ́wúlá tẹ́ẹ̀sì láàrín tó bá jẹ́ aláṣẹ máa ń bẹ̀rẹ̀ tó bá jẹ́ lálọ́ àpìnlẹ̀ because àwọn yẹn lẹ́bí débi pé tán bá fẹ́ dà lóru wọn láwọn tó ń jáde ṣẹ̀rí kù ohun lásìkò rẹ̀ ó bá sọ khilafa al-mahdi hmm, mahdi al-khalifa al-mahdi wọ́n wá lọ́kàn náà àwọn ọmọ mahdi ọdọ́dọ̀ rẹ̀ ọwọ́ afẹ́ kọ́mọ ló fẹ́ gbàdúrà lọ́dọ̀ rẹ̀ tọ́ wọ́n wá ní ọ̀nà pé ọmọ ọba ọmọ ọba sọ pé tó kàdí ìsìnkú ọwọ́ àwọn olóyìnbó ayé sọ̀rọ̀ gbójú padà ó fèsì àwọn èèyàn padà ìjọ ọmọ sọ́ntọ́ àwọn ọ̀rọ̀ ìjà tọ̀wọ́n tó wá tún rí píìtì pé ọjọ́ ọmọ bá ń tàn bá lọ ní ọmọ màdíwá ní ka anẹ́kàtẹ̀sà fífò bí àwòládì pàlí òun fojú kéré wà àwọn ọmọ pàlí bá ó nílò láà ní ìfojú kéré wọn wàlàkínà lẹ́ẹ̀lì máa azíyànà ìndà áhìlì yìí mi à ń tù lọ́yí o ìmọ̀ lọ́sọ̀ lọ́dọ̀ àwọn kan níbi kẹ́yìn fi ráre lọ ìdókòwò ọjọ́ ọmọ ọba ó sì jòkó sí ìdókòwò ọba tẹ́mọ̀tí ń wí fún pé àwọn àyókù tán fẹ́ wá mọ́ àwọn àwájú wọ́n kúnlẹ̀ síwájú àfa wọ́n lo ádàbù wọ́n rí gbága sẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ọjọ́ ọmọ ọba ìṣèwé ìjẹta wá pálásì nínú àyíwá bá ń pàláàsì yìí ẹ máa sọ báyìí àmọ́ pàláàsì ti wà ní ibi báyìí pé bá mọ̀ kó ìmọ̀ bá wù ọkọ̀ bọ́bí má yóò kú ṣe ṣe wọn pé ọkọ̀ gbé láwà ní náà pọ̀ bá wà láyé ọkọ̀ ọmọ gbẹ́sìn rẹ̀ ilma ẹni ọmọọba yẹn bá ní ọba kúnlẹ̀ wájú ẹ ọwọ́ tí ó di ṣẹ́ríkì wá ní yóò tún lábùlẹ̀ máa fẹ́ máa wá máa èyí ṣe èyí tó ara dánú sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ha tàdá yóò fi lábọ̀ ẹ̀ tó tó ee ìyẹn báyìí tó ní ẹjá sọ̀rọ̀ ṣàfihàn sálámà sáníkàṣì kí la ní ká ọya a ní asọ̀rọ̀ ń pa Abu Wa'il Shaqiq ibn Salama àwa sọ pé àwa aka hadisi àwọn Murji'ah alóhun ló gba ọlọ́dọ̀ abúlé abúlé tó dàbí àwa ní ká wá ásáàrù rẹ̀ wá lọ́dọ̀ wọn kí la حدثنا ابن ثاني فيلم المزال نعم حدثنا ابن أبي عمر نعم العدن حدثنا عبد الله بن معاذ الصنعاني حدثنا عبد الله بن معاذ الصنعاني عن محمد طب يعني سي اما وي كاي حدثنا muhammad bin abi ibn abi umar ibn abi umar ṣe wọ́n sọ ìlú rẹ̀ fún ẹ̀ka tírítẹ̀ mú fẹ́ o al'adani sama bi ta adan wa ìlú wọn adan wa sama bi ni al'adani yaman tó tó bí pé àfáà tírí nìjí aláwọ̀ báyìí ara yaman náà ọ̀dọ́ ta lè ń lọ fàábí ò lẹ́fẹ́ náà dìbí tó bá lè jìwá fàábí ò ló bá lè jìwá tẹ́fẹ́ kà mọ́àzù tẹ́fẹ́ bá mọ́àzù kí ni tààlà tẹ́fẹ́ lọ sí yaman àdísì náà bá sọ pé nígbà tẹ́fẹ́ sára náà mọ́àzù lọ sí yaman ó ní ìnáka sàtáàkì qauman ahla kitabin falsafun awwala ma tad'u ilayhi shahadatu la ilaha illallah so now tó jẹ́ yaman ọ̀nà bí tẹ́ lọ ní ìdẹ́tì máa yìí ni yaman maka yaman maka so tó ẹgbẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ìwà dídì ìṣẹ́kàtí pé tẹ́dàpọ̀ ibùn abẹ Umar fún mi báyìí tẹ́gbẹ́ ẹ̀ tẹ́ gbé ní báyìí ẹ̀kàn ọ̀lẹ́ gbé kan ní sáàmù sí red flag so ọya ibùn abẹ Umar al-adani nam adẹ́sànà mada adẹ́sànà abdullahi ibn mu'ad as-sanani as ya habib Ma'amar bin Rashid àfáàbò ni Yemen sọ pé mo ní Ma'amar ló jẹ́ ọmọ Basra nígbà tó wá travel Yemen lọ́ra wọ́n fún níyàwó ó dára Yemen so ẹ̀dì máa rí báwọn Yemen Yemen Yemen òun ló kọ́kọ́ gbọ́dọ̀ ní pátán tó bá lọ lérò ọ̀rọ̀ fúrọ̀ kó kàn gbá ó kọ tí ń jẹ wọ́n máa hàn ọ̀yá an Asim bin Abi Najud tani Asim bin Abi Najud tremenda graça maravilhosa ẹ̀ńdẹ́ ìmọ̀ ni o ọ̀rẹ́ àlùmọ́kiri ọ̀rẹ́ àwọn aráàlú òfà tọ́ half and half tankan ọ̀nà asìbò nàbí nàìjíríà tọ́ àbá kúfà ní ẹ̀dí ẹmọ̀ wó ẹ̀dí bí ẹmọ̀ wó ṣe ń lọ tọ́ àbọ̀ aláti yamani àti kayamani mẹ́ta àkàkúfà kan tó ǹjọ́ létí tó tó lè fi wà sẹ́ńsìbù o ni pé kẹ́ ẹ ta ní ẹ̀ ah, ah, ara basro ni kó tó dára yaman basro àti kúfà jọ wà ní Iraq ókè plausible pé torí pé àdìgbò travel àbí àfàfíì kúfà ẹ̀láti kúfà ẹ̀mọ́ wíjọ́ padà sí an abi wa'i kílò mú kúfà so ibn abi najud àtàbí wa'i kúfà kálá àti máàmàrù líǹkì wọn pé máàmàrù ló bẹ̀kan ṣe ríhìlá ló fi líǹkì ara yaman ma ara kúfà àbí tẹgbọ́mìyé tẹ́tìrí bátà rẹ̀ báwọn tẹ́bátìrẹ́ nìkan tó bá ti ṣe ríhìlá yóò líǹkì àwọn aráàlú méjì papọ̀ ara nǹkan tá à ń gbọ́dọ̀ ṣe ni pé irú ẹni tí ó ṣe yẹn wúnà máa má sẹ́ni tó jẹ́rọ̀ hálà ni àmọ́ ẹni tó fẹ́ kíni sí kò kọjá lu rẹ̀ bọ́dọ̀ pọ́pùlà bọ́dọ̀ ti mí jẹ ọ̀ya àmọ́ àtọ̀ ẹwọ abẹ̀rẹ̀ láti yaman abọ́sí yaman gẹni mamadu náà mamadu wá gbé alọ kúfà láti kúfà àwọn àbí sham Yaman ni Mu'azu wà lásìkò ànábì bọ́ lẹ́yìn ànábì ṣáàmù tó lo ṣáàmù ló kú sí tẹ̀rẹ̀ ẹ́ sọ náà tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá sọ pé àbúwá ẹ̀ ṣẹ̀fí mùsàlámù ńgbà Mu'azu to kú sí ṣáàmù bóò láti bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbogbogbò àbúwá ìtẹ́mọ̀ rí abúlẹ́mù mọ̀sùn lẹ́ ń rí tó lọ kùfí kùfí but àbúwá ìl ní sham ó lè bá pẹ̀lú age but yóò lè bọ́ wọ́n ti pàdé why a níwò lè pàdé but mọ̀háàtù tètè kù sẹ́gbọ́n mi káàkiri tí ó bá yìí tètè a ní àyíká tí ń ṣe rí làkáàkiri padà ó sì sì kú in fact Mu'adh kú sáwájú Umar tọ̀tí Mu'adh kú sáwájú Umar bí bí bí about bí six years or four years tó ń sáwájú Umar kẹ́ẹ̀ tó lè láti ìtàbí wáyé gẹ̀rọ̀rọ̀ Umar gan ó pẹ́ ọ̀dọ́ mọ̀ sí lẹ́tírí ká tó wá sọ Mu'adh hmm? tọ̀ ṣùgbọ́n pẹ̀lú àdíìsì yìí náà ń kọ́ àdíìsì tá ń kà làdíìsì tó béèrè tí wọ́n á gbé ìrànlọ́sọ̀sọ́là pé ìwà nẹ́bí ẹ́ يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويبعدني من الناس لأن قال لقد سألت عن عظيم حديث هو أنه أربعون نوويا طب حديث هي إمام أحمد موا تلميذ هنا موا نسائي موا ابن ماجه مع في رواية معمر عن عاصم بن أبي نجود عن أبي وائل أم عاصم بن جبل تلميذ واني حسن صحيح ابن رجب واني wa fi ma qala hu nazar pe kala di di hasan n so he ah do mi n'ishu. ni issue ti do bi ni issue ni ah so pa won to wa nbe rijalwe we se fi ka. eni to kere je ninu isnad yen o na asu bu nabi najib as abi najib so du ku ni won lo lo da won ni hadith lo da won ni quran imam so kama ti mistake kèé fún wọ́n lá àìmọ́yé àwọn èèyàn táwọn ní àdíjì pé dọ̀ ìpè pé òun làáfà gbogbo ayé ẹ má fi gbájáde àwọn ní àdíjì bí dáwọn àfà bọ́ o àwọn kan ṣiṣẹ́ tí wọ́n nìkan ní pé ní déédé àdíjì kèé gbogbo nítọ̀ dọ̀ ní wo kí ló jẹ́ lọ́dọ̀ ẹlòmí o àdíjì nìkan ló ń bójú tó ẹ Hanifa rahimahullah imam lọ́dọ̀ ní kò sí ní lára kò ah, ní lára lára ò lára ò àwọn tó jẹ́ àwọn àìmọ̀ àwọn oníkù àánì lọ́dọ̀ ní àdìsí ní òun gánà ni ó sì fi ń kùránì jẹ o kọ wá ní ọwá jẹ́ sọ́wọ́n ní àwọn ah, ní Hafs bin ah, no <laughs> ó ní àdìsí ní sọ tiẹ̀ o wípé sọ̀rọ̀ fún oníkèmí bọ́ sọ́dí ìsinádùn ni mo sì wò ó pé torí pé ó mójú tó kúrò á ní pé máa ń gbádìí ìjì síra wọn ní sọ fún ọ kí lọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ ní sọ o ẹ̀sìn rẹ̀ kún régé ìmáàmù ni ọ̀gá ni gbogbo kọ́dọ̀ ó lè lọ́lá jẹ sí ilẹ̀ lọ nínú àtìláàdì wọ́n ti ṣọ́ òtẹ̀lẹ́ lọ́jọ́ dáadáa òun kàn ṣiṣẹ́ ní ṣiṣẹ́ tiẹ̀ sẹ́wọ̀n bó ah the scientist tó ga jù ní in time tí olóyìnbó wá ní kò gbóyìnbó òun ìwọ́tàn ṣeré ni kò ní ṣe pẹ̀lú sunday ń pa sáyẹ̀nsì ẹ̀hẹ́n báwo ni ṣe mọ́ gbọ́yé o ẹ́ oní hadith ó mẹ́ tó jẹ́ ìmámù fìlfẹ́kẹ́ yóò lọ́dọ̀ tó dán ibú fìl hadith ẹnu tó gbọ́dọ̀ mọ́ mọ́ nánu ẹ́ kìí òsì gbìyàn kù olóyìn hadith náà náà débi bọ́ọ̀ náà bá yòókù tó ń kúrò àyè fún un láyé káfà àni ilé yóò mọ̀ fẹ́ fún un kò mọ kọ́lọ́kọ́lá kò mọ tàríkì yóò jù bẹ́ẹ̀ gẹ́gẹ́ rẹ̀ rí. ìdámìnì náà nù sẹ́yìn hifzi ìdámìnì ni pé tó bá ti ka hadith

ma kàǹkà lọ́dọ̀ àwọn onímọ̀ mi àwọn náà ṣe tàbí ìlú rẹ̀ in fact tá bá ti jáwọn èèyàn tán ẹ̀rìn tí ó jábọ̀ hà ní fásitì àdé sọ pé mọ́sáwù rẹ̀ náà ń sí ní sẹ́sì inú wọn ni yábùn màáyé yábùn màáyé lè bó ṣe sẹ́sì mọ́sáwù rẹ̀ náà yábùn sẹ́sì kọ̀tọ́ mọ́sáwù rẹ̀ náà so kí àwọn eléyìí ò mọ ogun dáńsọ kí wọ́n wá fi jáyàn láì àwọn ń sọ tí wọ́n sẹ́gun tó bá gbé nǹkan síwájú ó lè fi sábà ní gbogbo àwọn oníkùrọ̀ àti ọ̀gá àwọn ẹ̀ka fún gbogbo àgbáyé ẹ̀yìn tẹ̀ lọ́nà tó sẹ́gun ìmọ̀ alhamdulilayi rabbil alamin ọ̀nà tó sẹ́yìn ẹ̀ náà ẹ̀sà àmà kí n tẹ́bà ń kí lọ àmà tẹ̀lé àmọ́ òun ṣiṣẹ́ tiẹ̀ ní sọ kí ní di hadith so àásùfún àbí nàìjíríà kò tóbi lọ́dọ̀ wọn ṣùgbọ́n àfa ńláńlá ni ibnu lahiya tóbi lọ́dọ̀ wọn àmàfà ńláńlá alhajjaj ibn alfa kò tóbi lọ́dọ̀ wọn àmàfà ńláńlá muhammad ibn abi layla kò tóbi lọ́dọ̀ wọn àmàfà ńláńlá tó báwọn èèyàn ó mọ ìyàwó yìí ó mọ tó bá jòkó sínú àwọn eléyìí nìkan ó kà máa sáwọn èèyàn lọ ní o. ọmọ sáwọn lọ lọ́kàn sáwọn tọ́kàn lọ àfa àgbà èwo làájọ́ ń ṣe yìí àwọn ń ṣiṣẹ́ tiwọn ni wọ́n ń ṣiṣẹ́ tiwọn ó dàbí ẹni tí ń kọ́ tí ń kọ́ oral English ẹgbọ́n mi phonetics ló ń kọ́ wọ́n wá gbé ẹnìkan tó ń mọ gbogbo English àmọ́ kò ní diction mi kẹ́ni ẹ máa pé no no no no his information is not good he doesn't have diction pé wọ́n ní ah, òun he let him write òun náà ló ní gbogbo grammar òun ló kọ gbogbo owó ìwé ẹni bá ti dẹ́ don't like his diction ìwọ ló mọ̀ nǹkan ṣe lásán tí wọ́n nù wọ́n bá pe gbogbo àwọn aládìí ti tán àwọn iṣẹ́ tí wọ́n kọ́ lọ́n fún àwọn ẹlẹ́sìn àmọ́ tó bá pè wọ́n dìde lọ́dọ̀ àwọn onítìtì àwọn nǹkan wọ́n kájọ ńbẹ̀ ni o kèjọba àti máa ń sọ ọ kíní kan o so tí mo fẹ́ báyọ̀ ń bẹ̀ ò ní pé igbó ìmọ̀mù tó rí ìdíwá pé wà fi máa kọ́ làwù na pé kó sọ pé àdìsí di ásà náà sọ̀hẹ́ kò correct torí nǹkan méjì one anahu ọ̀rẹ́ bí ọ̀rọ̀jà mọ̀ ń káì ẹ̀bùn ọ̀rọ̀jà alhambali jami olómi alhikam oníṣẹ́ṣẹ́rù àgbọ̀nà àwọn ọ̀wíyà òfin mẹ́wàá kan anahu lam yathbut sama'u abi wa'il min mu'az pé wà nǹkanà kọ́dí àdìrákà hù bí sínú bó lè pé tàbí káwò éjì rẹ̀ gbà wáyé wà kánà mu'adun bí sham hmm? sham ni mu'adu wa wa abu wa'ilin bil kufa abu wa'il wà ní kufa ẹ̀kà iṣẹ́ kékeré kan fún mi ẹ bá mi tẹ́ẹ̀tì ọdún tán bábu wáyé miladu bẹ́ẹ̀ kan tẹ́ ṣakí bọ́n àsálámà ti bí kíní yóò fi mú ẹ́ first ìjíríà ni wọ́n bí àbí first ìjíríà ah. ẹ́ tọ́ ọya ìgbà olókú 82 tọ́ tó ìgbé tán bá bí ní first ìjíríà 18 ìjíríà ni mọ̀ ágùkú pé pẹ̀lú age over ní éjì yẹn ẹ́ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ní pé wàkánà mu'adun bí ṣáà mu'adun wà ń ṣáà wà àbúwá ilé bìlkú wà mọ̀zálà àìmàtù àwọn àfáà tó jáfà ní hadith ka ahmad wa gẹ́bí mọ́mọ́ tó yẹ wọ́n máa ń ṣe ẹ̀rí pẹ̀lú pé lágbájá gbọ́ lọ́rọ̀ lágbájá pẹ̀lú nǹkan yìí ah, inú wọn ni dàtí wọn ò lo ordinary ìdíràkù nìkan wọ́n ń lo ẹ̀kọ́ ah, eléyìí wà Abu Hatim rọ́ọ̀dù Abu gbọ́lọ́dọ̀ Abu sáábẹ̀ ibo ni Abu sham wọ́n wá bí àbú hasim pé tí àbú wahim tó jẹ́ tàbí kúfà tó gbọ́ lọ́rọ̀ àbúdàdà ṣúọ̀ mọ́àgùn jábà sì kú àbúdàdà ẹ́ mọ́àgùn jábà kú sáwájú àbúdàdà dáadáa ẹ́ dáadáa ṣẹgbọ́ in fact umar kú sáwájú àbúdàdà in fact tí wọ́n bá fẹ́ ṣe gan ìgbà àbúdàdà pẹ́ òsùmánù gan bí àbúdàdà ò bá kú òsùmánù kú sáwájú àbúdàdà tó ìgbà àbúdàdà sì wà lẹ́yìn wọ́n wá ń bi àbú hátìmì pé sáàbù wá ìlú tó gbọ́ lọ́dọ̀ àbúdàdà ẹmọ wọn lọ́rẹ́ sí ó ní kọ́d àdìrákàwò ó bá pẹ̀lú age wàkánà bìlkú fati wà àbúdàdà àdìsàmù kufa la buwa ilwa abudada wa sham yani annahu lam yasiha la usama min gbo so ẹni tí ó bá gbọ́ lọ́dọ̀ abudada bo ló ṣe gbọ́ lọ́dọ̀ muaz ẹni tí ó bá gbọ́ lọ́dọ̀ abudada ó lè gbọ́ problem ara ofonu ti bi aji ibi bọ́dà sábà lọ pẹ̀lú ìsinádù tí tírínì sí mú wájá tàbá àtúwà mẹ́kọ̀ọ́ ṣẹ̀kọ́ ẹ́ ìǹkìtọ́sù gbọdọ̀ wà láàrin àbúwádà tí mo wá gùn tó jẹ́ iṣu o ní wípé ìsìnádù yìí nìkan ló kàn fẹ́ ní tako ìsìnádù yìí ni àrírí wáyà hamadu salama and asu na abi najud an shahari bin ausha eh amu tó wà bí ìsìnádù aláwọ̀kọ́ta sàfẹ́ lẹ́yìn tálákà òun ló dápà bú wáyé amuaz apadà wá rí ìwáyà amazonu salama an asimura bí nàjú níbi ìsinádù tèyí tí ẹgbọ́kọ́ ká ibn abi omar al-adani ẹ́ tani ẹlẹ́kejì ani then lower ma'amar asim so now lọ́dọ̀ asim nítorí àrí ma'amar àti àmọ́dún salama ahmad musa wa torí kù jẹ́ an asim abi an shari na ausadi an mu'az òun sọ an abi wa'il an mu'az eh so shari bin ausadi ń mbe láàrin ìyẹn ati mu'az a dẹ̀ mọ̀ pé shari bin ausadi fẹ́ kan bá mu'az mọ̀ then issue ń bẹ pa shari bin ausadi ni àbí ìdẹ̀ so torí

torí kù tó ní ṣáhàr amuhaz pé because abu wa'il amuhaz ló sábà síbi isnan lè anna alhaditha ma'arufun min riwaya ti ṣahari ẹ́ aláṣìláàbùn alẹ́ àdíìsì yìí lọ́dọ̀ àwọn àdíìsì wọ́n mọ̀ pé riwaya ṣáhàrù fún àwọṣàbù but islam bẹ̀ lọ́dọ̀ tẹ̀ sometimes yóò dákọ̀ muhaz sometimes yóò ní dàí lọ́dọ̀ muhaz sometimes abraham bunu gari ka muhaz ẹ́ but ó yóò kálukú pé àdíìsì àdíìsì àwọn ará ṣáàmù so kò sí níìdì fún rú àbúwá il níbi ìsinádì ọ̀kan náà ọrù wá tù ó ṣe lè tẹ́gì tó lè ṣe so táwọn bá ti rú àwọn red flag yìí yóò jẹ́ ká wádìí mọ́ pé àbúwá il kí ní ṣe ní ṣáàmù so now to so no further in tẹ́kùn ṣe lélẹ̀ ẹ̀ẹ́dì àdíṣàrùn al-shaf kò lè sínú Bukhari Muslim náà gbà but ẹ̀rì náà súnmọ́ ẹ̀kà shahar ṣáhàr normal ṣáhàr ṣáhàr Ramadan ẹ̀kà fẹ́ ṣáhàr ẹ̀kà wá ha wa ṣín eh haúṣàb eh wá bi súnmọ́ àbí ẹ̀sẹ̀ ẹ̀sì bí gíní ẹ̀ tẹ àbúwá ìdàn sínú bẹ̀yẹn kẹ́ Bukhari Muslim ìlú wo ní mọ́dún wá tẹ́bá ti wó bá ẹ mọ̀ pé ẹ́ of course ṣáàmù ní ṣáàmù ṣáàrù mọ́ ń gbà ní ìtùwá lọ́dọ̀ àbúgbàlù ìfàárí asmá bí tó lè dí gùn sákàn àwọn àtàbùmù ààrùn àdíjì ṣáàmù ní ṣáàrù mọ́ ń gbà wá bọ̀ ti pé yóò dé àmọ́ sábúwá ìlú wà wà ń bí àdíjì sham náà kúfà ní so ẹtẹ ẹkàn wá ṣẹ́kí ibùn sálámà bẹ́ẹ̀ buwáyé ẹtẹ ẹsùn bukọ́dà tó fi kẹwo àwọn kan tó mọ̀ gbé wa ẹ rí pé kúfà kúfà kúfà kúfà lẹ́mọ̀ rí so táwọn bá ti rí ní ọdún fi rí sham red flag ṣá wọ́n tọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣe mistake torí pé ẹni tó ṣe mistake òun ò fẹ́ kan mà wọ́n kọ̀ yìí bó sì máa ń nà kó máa mọ́ọ̀ṣì ń pa wọn ṣe ọ̀nà sáà ẹ̀rọ tó ṣe rí àwọn nǹkan táwọn náà bá mọ̀ bí ó ti tàwọn náà nù

sẹ́wọ̀n fáwọn yorùbá ìsẹ́jára àwọn yorùbá tán kọ́ kọ́ kọ́ àwọn ti gbé sọ́pọlọ ọlọ́mọdé ẹ̀mẹ́ tó gbé sí ọlọ́pọ̀ ọmọ gbé sọ́pọlọ bí gbé bá yorùbá christianity lesson àbí sábàní kí ló kọ rẹ tó bá ní bọ́lájí adéyẹni ìyẹn àrí kí ló kọ rẹ tó ní yétúndé ṣúbòmí wọ́n ní kí ló kọ rẹ oníbọ́lájí Eh? ọ̀rọ̀ tí wọ́n sọ yìí rí ìní sọ rí ìní o ẹnìkan náà àwọn olóṣèlú jọ̀hún olóṣèlú àwọn afẹ́nifẹ́re ní ń sọ fẹ́nìkan ẹnìkan mẹ́tí ń jó pọ̀ yìí gangan former minister wa nílọ education nígbà tó wà ní disney àyọ́ tó wà tó yá ní fífà kan ló bá wà lóyá tó gbóná ẹni yìí wá pé olóṣèlú yìí wá pé òun dáwọn afẹ́nifẹ́re kírísítẹ́nì paul ló ti kú níṣẹ́ o ọ wá pé pé lápẹ́ òkè ẹ̀lọ́ ẹ̀lọ́ òun ṣe bọ́lájí àbùlá wọ́n á ní blaze wọ́n ní kí bọ́lájí wá pẹ̀lú àbùlá ẹ wàá bí i pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ló tẹ̀ ẹ́ ó kọ tiẹ̀ ní Abraham Adesanya ẹ gbọ́ ẹ béèrè pé Abraham tó kọ Yorùbá ni ǹjẹ́ wọ́n mọ̀ pé Abdullah ti wà láàrin Yorùbá kí Abraham tó wà láàrin yes now Islam wọ̀ ẹ̀yìn Yorùbá because it's very good day islam ti wà nílẹ̀ yorùbá as far back as what fourteen century àbí as far back as fourteen century christianity dé ní eighteen so now abraham wá ń sọ pé kí ló mú bọ́lájí máa jẹ́ abdullah sẹ́gbẹ́ abdullah bọ́lájí ẹ̀ kó béèrè pé kí ládé sáyà ń jẹ́ abraham fún ẹ̀rọ tó sọ bí ló máa rí so tẹ́lá ti gbó ọkọ̀ ẹ̀ tì mọ̀ fún ọkọ̀ yóò lọ náà. bẹ́ẹ̀ kọ́wàá tó fi gbọ́ mọ̀ lúwò ní ọkùnrin ní àfihàn ní ọmọdé eh, ẹ́ àwọn ìjọ́gbìn nílọrin láìláì ó ti mà ẹ́ sáàánà ma wọn ìkẹ́bà lọ bóyá wọ́n kàn ju ọmọ ọkùn ìwọ́n náà ọ̀klẹ́mù lọrin àbí ọ̀klẹ́mù èkó ni pé kò sí kí nìkan lè so ẹjọ ẹwádìí ẹwádìí bá ń pè ṣáàgùn àhàúṣáàgùn ẹ̀kàn wọ àwọn àdìsẹ̀ lọ ẹ̀dẹ̀ wo àbúwá ẹ̀rọ àdìsẹ̀ lọ ẹ̀kẹ́sì lè máa mọ̀ pé ìṣe máa ń ṣe rẹ̀ pàṣẹ ọ̀sán ọ̀làwọ̀ aláṣẹ́gbẹ̀dà muhammadin wà á àdìhìn wà á àdìhìn sọ́nà pé kíni láìsí ìlú 30 days ní maximum. Ah.